ìjọ ahmadiyya àwọn tún ní kọdíyàníyà àwọn tún ní làhọríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. mirza gulam ahmadu lànábì àwọn ahmadiyya lòjíṣẹ́ àwọn ahmadiyya múrítàdọ ni bàbá rẹ wọn kì í ṣe mùsùlùmí o amadiya lẹ̀sìn tí wọ́n ń ṣe. masiru tá à ń retí Ìsá ọmọ mariama kì í ṣe gulam ahmadu torí aláwo kò rán níṣẹ́ bí kò ṣe èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́kọ̀ọ́ di ìyá níyà kí gbogbo wa lọ́ọ́ mọ̀ dájú. Fúrọ́ọ̀nì Mírízà Mírízà Gulam Ahmadu pẹ̀lú Nájímù Ilẹ̀rọ Fúrọ́ọ̀nì gbogbo wọn o. Kàláwù ìṣọ́ ṣọ́wa káàmádì kẹfẹ́ rí o sí ìjọ àwọn Ahmadiyya pẹ̀lú ìjọ Tijaniya pẹ̀lú ìjọ àwọn Ṣíya kàláwù làwa níbẹ̀. mirza gulam ahmadu àti shehu ahmeda tó lẹ́sìn tìjáníyà pẹ̀lú ibrahim nìyà ó kúrọ ní gbogbo wọn o. ẹ jẹ́ ká padà sínú súnà súnà ànábì muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó ń jíjẹsẹ̀ dé òpin ká láwùrán wá ṣe o. ó fi súnà rẹ̀ borí o. àwọn ìjọ ahmadiyya àwọn tó ní kọdíyà níyà àwọn tó ní làhọríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. Mirza Gulam Ahmadu lànà bí àwọn ahmadiyya lòjíṣẹ́ àwọn ahmadiyya múritádọ ni bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. masiu tá à retí Ìsá ọmọ màríyàmá kì í ṣe gulam ahmadu torí aláwo kò rán níṣẹ́ bí kò ṣe èṣù ẹni ẹ̀kọ́ o tó ń jẹ́ kọ̀dìyà níyà tí gbogbo wa lọ máa dájú ó kúrọ ní mírízà mírízà gulam ahmadu pẹ̀lú nájímù ilẹ̀ ọ̀ ó kúrọ ní gbogbo wọn o. kàláwù ìṣọ́ ṣọ́wa ká má di kèfèrí o ní ìjọ àwọn ahmadiyya pẹ̀lú ìjọ tìjáníyà pẹ̀lú ìjọ àwọn ṣíya káláwù làwa níbẹ̀. mirza gulam ahmadu àti sheu ahmeda tó lẹ́sìn tìjáníyà pẹ̀lú ibrahim nìyà ó kúrọ ní gbogbo wọn o. ẹ jẹ́ ká padà sínú súnà súnà ànábì muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó sì jẹsẹ̀ dé òpin ká aláwo wá ṣe o kó fi súnà rẹ̀ borí o. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله والسلام عليكم ورحمة الله وبركاته mo kí gbogbo ẹ̀yin olùgbọ́ wa gbogbo ẹ̀yin tí ẹ ní àǹfààní láti rí wa wò káàkiri àgbáńlá ayé mo wa ní kíkí ti Islam. mo kí wa káàbọ̀ sí ìkànnì Taalim TV ní àárọ̀ ọjọ́ òní ọjọ́ òní ni yọ́mù fùlàfà yọ́mù fùlàfà déètì òní ni ọjọ́ kẹtàlélógún. oṣù kejì oṣù sọfà ọdún fourteen forty four. gbogbo àwa tí aláǹfààní láti wà lórí ètò tá a jẹ́ mùsùlùmí òdodo. nítorí ti Allah bí a bá ṣe ń wọlé sórí ètò yìí iṣẹ́ méjì láàmú ṣe kún bí ẹ ṣe ń gbọ́ mi bí ẹ ṣe ń wò mí. iṣẹ́ àkọ́kọ́ kẹ́ ṣíà prógrámù yìí káàkiri gbogbo àwọn WhatsApp group tẹ́ ẹ wà nínú ẹ̀ kẹ́ tún ṣíà lórí Facebook kẹ́sì máa tẹ love àti like nítorí pé àwọn tí wọ́n fẹ́ gbòòdodo wọ́n fẹ́ dé tí wọ́n máa tẹ orí pupa tí wọ́n gbé wá sílé ayé a fẹ́ bá wọn chéǹdì orí pupa wọn sí orí gidi ni ṣùgbọ́n kò sí ní ta ṣe sí kádàrá. Allah má jẹ́ kí kádàrá burú Allah má jẹ́ kí kádàrá burú kò lè wa lórí. nítorí náà ẹ má gbàgbé tí a bá ti ń bá ètò wa lọ. asòfíà dátù tọ̀ríkọ́ khalafat al-islam asòfíà. ذات الطريقة خالفت الإسلام ẹ̀sìn súfì onítọ̀ríkọ̀ lòdì sí ẹ̀sìn Islam ẹ̀sìn súfì onítọ̀ríkọ̀ lòdì sí ẹ̀sìn Islam kókó ìwádìí àwọn àwọn àwọn onísúfì gbà pé ẹ̀sìn àwọn wèrè ní súfì. àwọn onísúfí gbà pé ẹ̀sìn àwọn wèrè ní súfí. ohun tó jẹ́ kókó ìwádìí wa ní àárọ̀ tòní nìyẹn àwọn onísúfí gbà pé ẹ̀sìn àwọn wèrè ní súfí. mo sọ ọ̀rọ̀ kan nígbà tí. bàbá oní sàlátù sábìkì tí wọ́n sọ pé àwọn tí wọ́n jẹ́ àgbààgbà nínú súfí tí wọ́n dákẹ́ tí wọn ò sọ̀rọ̀ pé aburú ni wọ́n ṣe o pẹ̀lú àìsọ̀rọ̀ wọn tí àwa alùsùnà wàlìjàmáà tá à ń ta ko sùfíyà. So àtàsọ́wúfù mo wá fún bàbá onísọ̀látù sábẹ́kì ìsọnu ní èsì wípé àwọn tí wọ́n dákẹ́ yẹn wọn ò ṣàdédé dákẹ́ àwọn mọ wọn ní ọpọlọ wọn ní òye wọn mọ̀ wípé táwọn bá fi lè sọ fáwọn ọmọ fèsì ọ̀rọ̀ wọn yóò sì dàbí ọ̀rọ̀ mo gbọ́ sásá ọmọ oko tí di wèrè nígboro mo gbọ́ sásá ọmọ oko tí di wèrè nígboro. tí wọ́n bá fi lè sọ̀rọ̀ wọ́n fẹ́ sán bàǹtẹ́ wọnú ọjà náà wọ́n fẹ́ sán bàǹtẹ́ wọnú ọjà. àwọn tí làákàyè wọn ò bá pé tí wọn ò mọ̀ wọn ara wọn tí wọn ò gbéra wọn sórí ìwọ̀n wò àwọn ni wọ́n sọ pé àwọn láyà láti fọ èsì sí irú ọ̀rọ̀ tí mò ń sọ yìí àwọn àgbààgbà wọn ní 1980 nínú ìlú Ìbàdàn nínú ìlú Ìbàdàn ṣé wọ́n jáde sí mi tá a jọ ṣe dáálọ́ọ̀gì àwọn bíi àáfàá àgbà ní agboolé ìyálòde ní ìta baálẹ̀ àwọn bíi bàbá mọ́tàlá tílé wọn ń bẹ ní ojú títì lókè adú àwọn bíi bàbá ní ní ọlọ́nṣògo nílùú ìbàdàn àwọn bíi abdullahi olódò àwọn tí mo lè rántí ó kọ wọn nìyẹn torí àwọn tí a jọ ní ìjókòó nìkan ṣùrí wọ́n lé ní ogójì wọ́n lé lógójì nígbà tí wọ́n rí i pé àwọn ń lulẹ̀ àwọn ń fìdí rẹmi àṣírí irọ́ tìjàníyà kọ̀díríyà ń tú síta àwọn èèyàn kọ̀ọ̀kan sì rárá ń kú láàrin wọn wọ́n ń padà sínú súnà padà à ń tún wọn wẹ̀ sínú ìsìláàmù padà. àwọn àgbààgbà wọ̀nyí in fact àgbà àkọ́kọ́ tó kọ́kọ́ jáde sí mi láyé òun ni àbá àgbà. ní tí mo pè ní ọmọ agboolé ìyálóde níta baálẹ̀. òun ni àgbàlagbà tí ó bèṣùbẹ̀gbà tó kọ́kọ́ jáde sí ní gbára nínú àwọn oníṣúfí àfa ájìbàbà ájìbàbà ni ẹ máa ń pè wọ́n àfa ájìbàbà ọmọ agboolé ìyálòde ní ìta baálẹ̀. agboolé kan náà ni ọ̀pá wọn pọ̀ pẹ̀lú àwọn bàbá wa ní màdùlá arọ́bí bí ẹ̀gbọ́n tàbúrò ni ó jẹ́ síra wọn mi ò mẹ́ni tó jura wọn lọ àmọ́ kókó ni wípé fẹ́nìkan kọ̀ọ̀kan jáde sí mi fún nìkọ́ọ̀ṣ lórí ọ̀rọ̀ sufi àfa àjí bàbá tí wọ́n jẹ́ ọmọ agboolé ìyálòde ṣé ìbá ṣe orúkọ agboolé wọn pé o níta baálẹ̀. kó tó wá kan àwọn bàbá mọ́tọ́là tí wọ́n kọ́lé sí ojú títì lókè adú kó tó kan bàbá ń sáwíà kó tó wá kan. ṣéwù àbúlẹ̀ olódòwò àwọn tí mo lè rántí nù àwọn wẹrẹ ò tiẹ̀ ló ń kà àwọn wẹrẹ àwọn ìsìn wẹrẹ wọn ò tiẹ̀ ló ń kà àmọ́ ní gbogbo ayé ìgbà náà ayé ò tí ì di ayé ká máa ká social media audio recording àti kámẹ́rà so níbo sì lẹ́rú ọlọ́run ti rí owó kámẹ́rà. bí bẹ́ẹ̀ kọ́ ni ẹ bá máa rí ojú àwọn bàbá yìí <laughs> bí wọ́n ṣe ń lulẹ̀ bí wọ́n ṣe ń lulẹ̀ lójú agbo nìkọ́ọ̀sù. so nígbà tí wọ́n á rí wípé àwọn ń ṣẹ̀sìn àwọn ń ṣẹ̀sìn wọ́n wá fẹnu kò pé àwọn ò ní bá mi ṣe nìkan ṣùgbọ́n láyé. dísẹ́ǹtì náà lọ́wọ́ kò sí ìjà amadíyà nígbà tí mo ṣe kásẹ̀tì àròjàre amadíyà part one àwọn náà lérò pé àwọn lè tẹ́rí sí dìbéètì tàwọn náà bá pèpè fún dìbéètì wọ́n pèpè fún dìbéètì tán báyìí ọba yìí wọn lọ́wọ́ dòní amadiyo ni bọ́ọ̀tà sí mi dò ní olóyìn. ṣé wá rí mo ti wá kúrò ní stage of dialogue mo ti kúrò ní stage of dialogue with anybody mi ò sí ní age of dialogue mọ́ age of social media ni mo wà báyìí. age of social media ni mo wà báyìí ẹnikẹ́ni tó bá mọ̀ pé ohun tí mo sọ pé irọ́ ni bọ́ sórí social media dìbọ́ǹkì àwọn ọ̀rọ̀ mi pẹ̀lú àwọn ẹ̀rí ṣẹ́rẹ́ ìfẹ́ mọ́ mẹ́sẹ̀gì mi pé àbúrò ẹ̀ máa ń tẹ̀ sọ yẹn ẹja ṣe nìkọ́s àwọn bàbá yín àwọn bàbá yín ẹlọ́bí wọ́n léèrè wọ́n lulẹ̀ kí lẹ́yìn fẹ́ sọ fẹ́ẹ̀kàn wá ship opportunity láti lè dá àwọn ète burúkú tẹ mọ́ dá ẹ bá sọ pé a pàdé níbì kan ẹ bá ní ká fún organize debate lórí social media mo ti kú òní lẹ́bù kí n bá ń ṣe dáálọ́ọ̀gì ẹ̀ ìgbọ́ràn ẹ̀ ìgbọ́ràn. sọ́ọ̀rí lo wákàtí mẹ́wàá fi dìbọ́ǹkì mi lo ogún wákàtí fi dìbọ́ǹkì mi sọ ti gbọ́ Yorùbá sọ pé bí wèrè bá rojọ́ wèrè kan ló máa dáa talk to the world face the world báyé sọ̀rọ̀ àsìkò báyé sọ̀rọ̀ la wà yìí ẹ̀yin ẹ máa sọ tiyín nígun tiyín káwa náà máa sọ tiwa nígun tiwa kájọ wa máa kójọ wa máa pàdé ara wọn bí omi òkun àti omi ọ̀sá ṣe máa pàdé ara wọn lórí social media. mo ti sọ fún yín wípé ohun tó lè mú mi jáwọ́ lórí agbọ́n ni àsòfíà zati tọ̀ríkọ́ khalafat al-islam ọ̀tá yọ kẹ́ ẹ mú àyà kan wá àyà kan péré nínú kùrọ̀ánì tí kálímà tàbí àtàsọ́wùfù tó fi jẹyọ sẹ́ni gbogbo bẹ́ẹ̀ ṣe máa ń darí àyà kan pé ẹ àwọn sufi ní bá wí o àwọn sufi ní bá wí o àwọn dẹ̀dẹ̀wù rẹ̀ àwọn dẹ̀dẹ̀wù rẹ̀ tẹ́ ẹ kó jọ sínú dáírà yín nínú sáwíà yín ni wọ́n lè máa ṣe àlùláwà pàrọ̀. tẹ́ ẹ bá sọrú rẹ̀ fún wa inna lillahi wa inna ilayhi raji'un láti fún yín inna lillahi wa inna ilayhi raji'un. aka kà ikú mù sí ibà ni. tẹ́nìkan ló yín bá tún sọ pé àyà kan kùránì tó ga sí pé nítorí àwọn oníṣúfì lọ́lọ́ bí sọ kalẹ̀ inna lillahi wa inna ilayhi raji'un láti fún yín mùsíbà ni ẹ̀yin oṣù bímọ bá wí o kémi tó lè gbà pé àyà kan wà ní kùrọ̀hámì tọ́lọ́ ń sọ̀kalẹ̀ nítorí àwọn oníṣúfí a gbọ́dọ̀ rí kẹ́límọ̀ sùfíà tàbí àtàsọ́wùfù nínú rẹ̀ tàbí kárí nínú hadith ànábì tó lálàáfíà tó fẹsẹ̀ rinlẹ̀ tó ti yé tẹ́ bá ti lè rí mú wá màá jáwọ́ níbi àsùfíà zatu tọ̀ríkọ́ khalafati al-islam tẹ́bá wá gbọ́rọ̀ ayé tẹ́bá gbọ́rọ̀ ayé tẹ́ ẹ ṣe bí àwọn bàbá onísọ̀látù sádìkì sọnù tẹ́ ẹ ṣe bí àáfà aládìsí wèrè tẹ́ ẹ lérò pé èsì ló kù mi wàláhí tó mọ̀ bìláì ayé wàá mọ̀ pé mùsíbà ní tòótọ́ ayọ́ mọ̀ pé mùsùlùmí ní. mo ti ń rí alábòsí láyé ọ̀gá ni àwọn oníṣúfi jẹ́ ọ̀tọ̀ ní nǹkan táyọ̀ ọmọ sọ ọ̀tọ̀ ní nǹkan tábí sí ọmọ sọ ẹ̀yìn ọmọ ní ẹ̀yìn oṣù fi ní bá wí ẹ mà nítorí àwọn oṣù láyà ti wá làdíìsì fi wá tí láfùdù sùfì òsì sínú kùrọ̀ánì tánẹ́bì ṣe islam fún twenty three years twenty three years tí ò pé kẹ́límà tàṣọ́wùfù rí láyé tí ò pé kẹ́límà àṣùfíyà rí láyé irú orí burúkú wo lẹ́ ń pa yìí àmọ́ ṣá irọ́ náà ní orígun ẹ̀sìn ní àkọ́kọ́ irọ́ ni ẹ̀mọ̀rọ̀ pa ẹ̀mọ̀rọ̀ pa mọ́ọ̀yàn. tẹ́ẹ̀bà sì má díìsì wá bíi kẹ́ tó dọ̀ yìí fù wá kẹ́ tó dọ̀ yìí fù bí àwọn bàbá oní sọ̀rọ̀tù sádìkì sọnù ṣe ń mú wá tí mò ń já wọn wọ́n tún ti mú mi wá. èyí bá wá rí ọ̀tọ̀ ni ọ̀tọ̀ ni nǹkan tí fẹ́ tìrìtì ọ̀tọ̀ níbi tẹ́ lọ lọ́rùn sí wọ́n á lọ lọ́rùn wọ́n lọ lọ́rùn títí ọrùn ló fi kán. gbogbo yín worldwide ẹ lọ ṣèpàdé àwọn tó bá tọrọ sọnù yín ẹbẹ ní kàlífà ẹ ní kàlífà worldwide náà ní kaola àbí sí mi ìjà sí mi ẹ ṣe ìpàdé ẹ máa fọ èsì ṣẹ́ríbi kẹ́ ẹ fọ èsì yẹn ló dáa èsì ẹ̀sẹ̀ ẹ̀ ti fọ́ ní ìsìn ló ti dájú yín lọ́wọ́ yìí. dípò kẹ́ ẹ dákẹ́ kẹ́ra máa gba ọ̀rọ̀ ìsára bí ìgbà tí yẹn bá ń fara gba ọfà kẹ́ra máa gba àwọn ọ̀rọ̀ ìsára bí ìgbà tí yẹn bá ń fi ara gba ọfà. tọ́ba adigbẹ́mi wa fẹ bọ kẹwa ké o pé a ah, ọlọ́run mo túbà o mọ̀jẹ̀ kú sórí mo túbà o ẹ ṣe bẹ́ẹ̀ ẹ wá lérò pé ẹ mọ̀ bàbá dábọ̀ ọ̀tá ẹ mọ̀ fèsì èsì kí lẹ fẹ́ fọ̀ irọ́ lè kojú òdodo ni ṣé irọ́ tó lè dùn níbi tí òdodo bá wà ní irọ́ ni súfì náà ni òdodo. àwa wíta ìwù ẹni gbogbo ẹni àlùsùn náà níbo lẹ́yìn ti jẹ́ àlùsùn náà wèrè a máa jẹ́ àlùsùn náà ni dìgbòlùjà a máa jẹ́ àlùsùn náà ni nígbà tí jẹ́ àlùsùn náà ẹ̀yin onígàrí agolo kan yèpẹ̀ agolo mẹ́fà ṣé gàrí ṣé yètò ti bà gàrí yín jẹ́ ẹ má ṣe lọ túbá i'm just advising you ẹ lọ tún bá kẹ́ ronúkúwàdà tọ́ láàárọ̀ tòní ẹ wá wo bí àwọn oníṣúfí bí wọ́n ṣe gbà pé ẹni tó bá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ súfí ó lè mọ́ sí ìjà wèrè. torí step by step ní sufism mọ̀rọ́ ìlú ni ìlú ni ọ̀pọ̀ di tọ́ba di wọ́n máa fún ọ ní oyè ọmọ gòkè sí ọmọ gòkè sí ọmọ gòkè sí bó ṣe ń gòkè lọ́yẹ yóò máa ya wèrè sí yóò máa ya wèrè sí torí pé wèrè ni wèrè gangan ni sufism. ẹ̀sìn wèrè ni ẹ̀sìn wèrè ni ẹ máa fẹ́ ṣe dójú àmì yóò padà ya wèrè kẹ́yìn ni ní tí ò sì jẹ́ kí ìwọ ya wèrè ni pé tó sì ń wá gbádá gidi tó sì ń dé fìlà tàbí àsórí ohun tí ò sì jẹ́ kí ìwọ ya wèrè ni pé ó tí ó tí ó tí tàn sínú súfì àwọn tó bá tán sínú súfì wọ́n máa ya wèrè ni ẹ gbọ́ lẹ́nu wọn ní ìsìn kí lẹ fi ń ṣeré tọba ìtàn sínú súfì ọ̀yà wèrè kẹ́yìn ni wèrè rẹ kò ní ṣe é wò ní arò wèrè tọ́yà kò ní ṣe é wò ní arò hospital wọn ò ní lè wo wèrè tí ń sí ọ wèrè súfì tí ń sí ọ kò ní ṣe é wò ní UCH kí lẹ ń ṣeré yìí. tọ́ ẹ wá wo bẹ́sìn bí àwọn oṣù fi ṣe gbà pé ẹlẹ́sìn wèrè ni àwọn ẹ wá wò ó láwọn tí ẹ̀jẹ̀gẹ̀ ẹ̀gbọ́n tán fi tó ṣe analysis rẹ̀ ṣẹ́gbọ́ ó ní kùránì aládìsí wèrè ó ní èyìn àwọn ni wèrè ń wèrè túfì ń ó ní èyìn àwọn ni ó lóun gbà bẹ́ẹ̀ ṣé rédè tó ń pè yẹn pé àwọn tá à ń wò yẹn látara pé wọ́n ti wà majzub majzub jazaba ìtumọ̀ ẹ̀ ni pé látara pé wọ́n ti ya wèrè wọ́n ti ya wèrè sínú súfí wọ́n ti ya dìgbòlugi. ẹ lọ wo dictionary mi ni majzub. madness wà nínú ìtumọ̀ rẹ̀ kéèyàn ó máa ṣe nǹkan kó wá dàbí ìgbà tí àlìjẹ̀nú kọlù ú kó má lè ara ẹ̀ ok so na ní majzub majzub jábàbà so kéèyàn máa ti kó sínú ọpọlọ ẹ̀ àdàpé majnun majnun ó ní majzub ó ní majzub àwọn sọ̀hábà àwọn sọ̀hábà wọ́n sin ọlọ́run títí ọlọ́run fi yọ́nú sí wọn. wọ́n sin ọlọ́run títí àtọkùnrin wọn ni o àtobìnrin wọn ni o wọ́n sin Allah subhanahu wa ta'ala títí Allah fi sọ pé radiyallahu anhum wa radu anhu. nǹkan kan ò jàzábà wọn wọn ò wọn ò tàjà nánà wọn ò diwèrè lórí pé a fẹ́ sin lọ́wọ́ wọn ò diwèrè lórí pé a fẹ́ sin azikir. wọn ò di wèrè lórí pé abẹ́ ti àsàlátù fún ànábì Muhammad sallallahu alayhi wa sallam. oníkùránì aládìsí wèrè ó wá ń sọ ní ìsìn wípé àwọn àwòrán tá a kó wáyìí wọn ò eh, disóònù ẹ̀ mo ti ẹ̀ láìkẹ́ ọmọ wọn ara rẹ̀. kò disóònù ọmọ pé àwọn ẹbí àwọn nínú súfínù ọmọ pé ẹbí àwọn nínú sùfì yìí náà ìkíwà tó ń fi tàṣọ́wùfù òun sì ọmọ ìyá ni wọn nínú ohun tí ò sì jẹ́ kó ní kùránì náà lọ dé sí ìlà mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n sórí títí ẹ ti mọ́lẹ̀ yọ kan ohun tí ò sì jẹ́ kí ó máa kó tẹ̀sùn bá sọ́rùn bí ọgbọ̀n kí ó kó òrùka sí ọwọ́ sí gbogbo ọmọ níka rẹ̀ ó ní pé prógámù tó ń ṣe kò tí ì kò tí ì fún nígbà láàyè tó kó fi gbogbo ara kó sínú súfì ṣùgbọ́n òun náà ó ń gbẹ̀ǹgbẹ kó náà dàbí ọkùnrin yẹn wọ́n fẹ́ dà bẹ́ẹ̀ nà àtòun àti báàmì rẹ̀ wọ́n fẹ́ dà bẹ́ẹ̀. kí ẹ sànẹ́bí ò ṣàdúrà rí ànẹ́bí sallallahu alaihi wasallam ẹbí wálé ayé mọ́yà ṣé ànẹ́bí ò rí ayé sá ta ló tún rí ayé sá tó ànẹ́bí wa Muhammad ta ló rí ayé sá ju ànẹ́bí wa lọ. àwọn àti àbùsùfà tẹ́ẹ̀ ní ibẹ̀ ló kọ yóò ti sẹ̀ lórí irọ́. ṣé wọn kì ṣe ẹni tó ráyé sá ni ṣe báwọn àti àbùsùn fà ṣe bí àwọn aráyé sá ni àwọn tálíkà ni àwọn aláìní ni débi pé wọn máa so òkúta mọ́nú nígbà tí awó bá fẹ́ gbé wọn oúnjẹ sàrà tẹ́ máa gbé wá sí àwọn ni wọ́n máa jẹ́ ìkankan nínú wọn wà mọ̀gì lúùb wọn ọmọ mọ dalúlẹ̀ bí wèrè ẹ̀mí ò mọ gbé wọn bíi ti nàṣọ́ra níbo lẹ́yìn tí wá kó wèrè wá. ṣé nítorí pé ìyẹn gbàgbá yóò jẹ́ nǹkan kan ní àsọjúdàkudà. ṣe gbọ́. so ayé sì nítumọ̀ lọ́dọ̀ tiẹ̀ ló fi ń wọṣọ gidi oníkùránì ayé sì nítumọ̀ lọ́dọ̀ tiẹ̀ ló fi ń soge ló fi ń wọṣọ gidi ló sì wá gbé gọ́bù bíi gọ́bù ti ontíátà. lọ́wọ́ àgbé sójú ayé sì nítumọ̀ lọ́dọ̀ tiẹ ní òtí ya wèrè nígbà tí wọ́n mọ̀ pé ojú ọ̀nà gidi ni èyí ti ṣe sáyé nítumọ̀ sí wọ tọ́ọ̀ dàbí bọ̀dá rẹ o ẹ́ so òun ta ayé jẹ ni òun ta ayé jẹ ni òǹdọ́gba kọ̀lẹ́tì owó lórí social media ìwọ́ fi ń raṣọ gidi sára ó fi ń raṣọ gidi sára so ó sì gbà wípé àwọn bọ̀dá rẹ̀ yẹn ẹbí jọ ní nínú súfí tó sì dáa bẹ́ẹ̀ ìwọ náà ti ẹ̀wà sórí prógrámù kó o dé fìlà márùn sórí péré kó o sì kó tẹ̀sùn bá a fi twenty sọ́rùn gọ́bù rẹ yẹ yóò pé mẹ́rin fìkan síbi ẹnu dé kan mọ́ imú dé kan mọ́ ojú kọ́ wá lọ rìn wá ìtọ́ máa kófà gbogbo ojú ẹ̀ papọ̀ ètí wọ́n ń dé lásìkò covid nineteen yẹn kó tó wá gbé sí ibẹ̀ lẹ́yìn náà kó tó wá dé ọ̀kan mọ́ orí bíi hẹ́límẹ́ǹtì àwọn ọlọ́kadà kó gbélé e. ká lè mọ̀ pé ayé ò jẹ́ nǹkan kan ní ọ̀dọ̀ rẹ̀ ẹ̀yin òpùrọ́ yìí. ẹ wo bọ̀dá oníkùránì ẹ wo bọ̀dá rẹ̀ ọmọ bàbá oníṣìláàpù sádìkì sọnù. Mm. ẹ̀mí náà ma mọ̀ mọ̀ pé bọ̀dá rẹ ni pépé olóòdà mọ̀ olóòmọ̀délé èmi mọ̀ pé rẹ ni ìwọ náà ṣe bẹ́ẹ̀ ṣe bójú ọ̀nà súfí ló ti lọ bí tó ṣeun ṣé wọ́n ń dọ́gbọ́n sí ni ṣé wọ́n ń dọ́gbọ́n sí ni kò yẹ kó o dọ́gbọ́n sí ṣe taratara ṣe tọkàntọkàn má jẹ́ sóńdókòó. ṣe súnfì taratara ṣe tọkàntọkàn kọ́ ọ̀dà bíi bọ̀dá rẹ torí bọ̀dá rẹ ní ìsìn ó ti di wòlíì ara àwọn wòlíì wọn nu ó ti di wòlíì ìwọ ò sì di wòlíì ló fi ń gidi sọ́nù wọn náà di wòlíì nu súnfì ṣe kójú ọ̀nà gidi ni ṣe bí ẹ sọ kójú ọ̀nà gidi ni ẹ ní ojú ọ̀nà ìsúnmọ́lọ́ ni ẹ wọn náà di wòlíì kó gbe gbé gẹ́gẹ́ lọ́wọ́ kó o gbé gángan irú ìlú tí bàdá ẹgbẹ́ lọ́wọ́ ẹ wo ẹ wo ọmọ níka ẹ wo kìkì ẹ wo kìkì òrùka tó kó bẹ̀ ẹ́ táǹbẹ̀ lọ́hùn kò ń bímọ kọ́mọ òun ó yà báyìí gbogbo ẹ̀yin tẹ́ ń sọ́pọ́ọ̀tì súfì ṣe ní burúkú lẹ́ ń sọ́pọ́ọ̀tì nínú yín ọya ẹ lọ máa kó tẹ̀sùbá sọ́rùn ẹ lọ máa kó fìlà sọ̀tòrí ẹ máa kó òrùka ẹ máa kó dọ̀wọ́ kẹ wá gbèlú gángan kẹ wá tò kí n yà yín ṣẹ́tibọ́ kí bàbá onísìlọ́tù sádìkì sọnù kó dúró síwájú gẹ́gẹ́ bí lèmọ́mù kí oníkùránì kó dúró sí àyè dàdánì kẹwàá tó sáfú bẹ́ẹ̀ ògèdè wèrè ẹ̀hìn ara yín náà rí sẹ́ẹ̀. èèyàn yín ni èèyàn yín ni wèrè náà ni èèyàn yín nínú súnfí gbogbo yín pátá ibi tọ́rọ̀ yóò já sínú. Si gbogbo yín pátápátá ibi tí ọ̀rọ̀ yín ibi tó máa já sí ibi tí ọ̀rọ̀ yín ibi tó máa já ẹ gbà pé èèyàn yín ni wèrè kí odidi géńdé ọlọ́run kókó tẹ̀sùn bá tẹ̀sùn bá ọgọ́rùn-ún sọ́rùn kó dé fìlà ogún kó lo òrùka bí ogún sọ́wọ́ kó wá gbé gángan kó gbé dání ṣé ẹ̀sìn leléyìí àbẹ́sùn Sufism is Whereism madness is madness madness leléyìí. tẹ́ bá ti fẹ́ lọ sílé àná ní bí kẹ́ẹ̀tì máa múra nu bí kẹ́ẹ̀tì máa múra nìyẹn tẹ́ bá ti fẹ́ lọ sílé àná yín tó ti gbọ́ bọ̀dá rẹ dàbí bọ̀dá rẹ mọ́tànra rẹ jẹ mọ́ ṣe súnfí dáadáa ṣe dáadáa kó dàbí bọ̀dá rẹ kó di wòlíì ní Ìbàdàn àwọn tẹ́ẹ̀ rí yẹn látara pé wọ́n ti wà mẹ́tù níbi níbi pé wọ́n ti tán sínú bíkọ́ tí èèyàn bá tó bá ṣe àdúrà débi pé ọlọ́run gan jẹ́ kó orí túmọ̀ pé ayé ò ní nǹkan kan ò ní ìwọ́gun ò ní gẹ̀ẹ́sì ara ẹ̀ tó fi mọ̀ pé ayé ò ní túmọ̀ rárá àwọn tẹ́ẹ̀ rí yẹn wò wọn bùkátà sọ̀rọ̀ ayé wọn bùkátà sọ̀rọ̀ ayé ó hàn sí wọn bẹ́ẹ̀ pé ayé ò ní túmọ̀ tò lọ́sí lẹ́lòmí ti ń kà fún nù wọn pé kí lòun fẹ́ wọṣọ gidi fún kí lòun fẹ́ múra gidi fún pẹ̀lú inú ayé tá a wà yìí tí gbogbo ẹ̀ tí gbogbo ẹ̀ ti dojúrú yìí. tó a wá jẹ́ kẹ́lòmí máa wá ti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tẹ́ ẹ̀rí tẹ́ ń kó jáde yẹn ẹ̀yin ní òye fídíò yìí máa fi ẹ̀ fún yín bọ̀dẹ́jẹ́ sọ̀rọ̀ lé lórí. àwọn fídíò yìí àwọn fọ́tò yìí ni bàbá tẹ̀ fi rí Ìbàdàn wá gbé tó wá ń sọ àwọn tí mò ń sọ pé àwọn táwọn àmọ̀ tù àwọn ni. àlẹ́ ni tí mo ti ń ṣòyí sẹ́ẹ̀. ayé ẹ wá wò ó bọ̀dá rẹ̀ nìyí o nínú súfì àpọ̀ àmọ̀ bóyá ọmọ ìyá ni wọ́n nu súfì ni tàbí ọbàkan ìyẹn ni ìwà mọ̀ torí pé bàbá oníkọ̀dìríyà ni so definitely ọmọ rẹ̀ aládìsí wèrè òun náà oníkọ̀dìríyà ni. So ṣe wá rí alàgbà yìí ìsádà kó jẹ́ oníbúlálà tàbí kó jẹ́ oníkọ̀dìríyà tàbí kó jẹ́ onítìjàníyà gbogbo wọn kàjọ jẹ́ fámìlì sufi lọ́dọ̀ tí wọ́n ní ìsìn irú wèrè táwọn wèrè ní ìsìn tó múra bí wèrè yìí abẹ́rẹ́ nǹkan ó múra bí wèrè bá àpè ọ ní wèrè bí ní wèrè ní wèrè ṣùgbọ́n ìmúra rẹ yìí ìmúra wèrè ni o ò lè ṣe báyìí kọ́ rìn káàkiri ìlú kọ́ lù ní èrò lẹ́yìn ó tiẹ̀ tún lọ́wọ́ ó gbé dání ó ṣẹ́sìn nìyí gbogbo ọwọ́ tó ń ṣe súnfí tọ́ọ̀ bá ti tú bá ń bẹ̀ ibi ìkángun rẹ̀ la fi fi hàn ọ́ yìí ibi tó kángun sínú láyé kó tó kú gbogbo ìwọ́ta bá ti ń ṣe súnfí yálà oníkọ̀dìríyà ni ọ́ ni o yálà oníṣàbìlíyà ni ọ́ ni o yálà onítìjàníyà ni ọ́ ni o yálà onínìyàtíyà ni ọ́ ni o yálà onífáìdọ̀ ni ọ́ ni o yálà oníbúlálà ni ọ́ ni gbogbo tó bá ní òpinra rẹ tọ́ ọ bá ti tú bá pẹ̀lú gbogbo ń tà ń sọ pé tú fi ò da yìí pẹ̀lú ògo ọlọ́run ìkọ̀ọ̀kan yín ibi tọ́rọ̀ yín ò yọrí sí nìyẹn bẹ́ẹ̀ sì rí ní ìkángun ayé yín lẹ rí àfi bá túbá àfi bá túbá àfi bá túbá. èèyàn wa ní ìwà láàyè èèyàn wa ní èèyàn wa ní ẹ̀jẹ̀ àgbọ̀. ó fi ṣẹ̀lẹ̀ tó fi máa ṣe rẹ̀. tú bàbá ní bàbá wa gbàgbọ́ mi ní tú fi máa ń ṣe rẹ̀ mi ẹgbọ́n àwọn náà ni mò ń kò sí yẹn tú fi máa ń ṣe rẹ̀ mi. ẹ máa tẹ̀ra yín náà ni èmi ò wá fẹ́ kẹ́ ẹ tẹ̀ra yín torí tẹ́ ẹ bá tẹ̀ra yín sá kò ní gbóògùn tẹ́ ẹ bá ṣe ra yín tán kò ní ṣe kí ni kò ní gbọ́ oògùn bàbá onísọ̀lọ́tù sábíkì sọnù wọn ò ṣera wọn kẹ́yìn ni ìwọ àfọ oníkùrà ní aládìsí wèrè ìwọ náà ò ṣera rẹ kẹ́yìn ni torí pé súfí máa ń ṣera rẹ ni súfí ọmọ ń ṣera rẹ ni ẹ ṣera yín kẹ́yìn ni tí gbogbo ayé ọ̀wá rí yín pé ọ̀rọ̀ yín ti dàrú ẹ ti ṣera yín tán ìṣòro ẹ̀. yóò máa ṣe èrè ẹ lọ súfì yóò máa ṣe èrè ẹ lọ gbogbo yín bẹ́sẹ̀ máa ṣe èrè lọ́nu tẹ́ ẹ̀ bá ti túbá ẹ máa ṣe èrè lọ́ni confam nìyẹn ẹ fúnra yín lẹ pronounce pé súfì yóò ṣe èrè lọ́ni bẹ́sẹ̀ máa ṣe èrè lọ́nu tíjọba wà lọ dá special hospital lẹ̀ fáwọn súfì tí wọ́n máa kó yín sí. Si wọ́n kàn máa ṣe ní mọ́lẹ̀ ń bẹ́ẹ̀ wọ́n máa ṣe ní mọ́lẹ̀ ń bẹ́ẹ̀ ẹ wà máa jẹ pákí ẹ máa jẹ pákí ẹ máa jẹ ẹ̀pà àti búrẹ́dì àti gààrí àbí kí ló ń jẹ wèrè bẹ́ẹ̀ ṣe máa ṣe èrè lọ́nu ẹ̀sìn kíyàn máa ṣe èrè lọ lẹ̀sìn ó fífẹ́ tó ń lò ti tẹnu yín jáde yẹn tó bá gá sí pèmí ni mo bá sọ bẹ́ẹ̀ ẹ pariwo ní ha ẹ wá wo bàbá o ẹ wá wo bàbá yìí mọ́ àbàdàn o ariwo lẹ́ẹ̀mọ́ dà bó ti tẹnu yín bọ́ọ̀ta ipe súfì ọmọ ṣi èrè lọ ni oníkùránì ẹ padà mọ ṣi lọ náà ni léèṣẹ kò sí ẹ mọ ṣi lọ ni ṣé kan lòún lò ó ọ wu agbádá mẹ́fà léra wọn ó dè kìlò ogún ó kò tẹ̀sùn bẹ́ẹ̀ gbẹ̀rún sọrùn ó kó òrùka ìmọye ó kò sí ọmọ níka rẹ ọ wà lọ gbẹ́lu gángan tàbí bẹ̀m̀bẹ̀ tọ́mọ lù káàkiri ayé lẹ́ẹ̀mọ ṣèrè lọ pẹ̀lú ọlọ́run tẹ́ bá ti fi lọ́rùn lẹ̀ kẹ́ ẹ lọ dádúró kẹ́ ẹ fi lọ́rùn lẹ̀ fún wa kẹ́ ẹ dádúró pẹ̀lú ọlọ́run ṣèrè lọ gbogbo yín lẹ́jọ́ mọ́ sí èrè lọ gbogbo yín ni ebi kan náà jọ ní. Ẹ̀wọ̀n ni ẹ̀sùn bá àtòkú sọ́run. Ṣé ọrùn yín ló kó sí ni? Ṣé ẹ̀wà ọ̀rà ìtọ́rùn yín ló kó tẹ̀sùn bá sí ni? Yóò ṣe àkósọ́rùn mi. Bàbá ńlá yín kankan kò tó kó tẹ̀sùn sí mi lọ́rùn bàbá ńlá yín bàbá ńlá bàbá ńlá yín kò tó kó fẹ̀sùn bá àti mi lọ́rùn ṣẹbẹ́ tí bá ń fa tẹ̀sùn bá ẹni tí bá ń fa tẹ̀sùn bá tí ò lo ọmọ ní kátàlẹ́bì ni a máa lò ànábì sallallahu alaihi wasallam ìmọ̀ ṣe àzìkáàrù pẹ̀lú ọmọ níka rẹ̀ ọmọ níka rẹ̀ ọ̀tún ló fi máa ń ṣe àzìkáàrù ló fi máa ń ṣe àzìkáàrù ànábì máa fi ọmọ níkà báyìí subhanallah walhamdulillah wallahu akbar subhanallah walhamdulillah wallahu akbar subhanallah walhamdulillah wallahu akbar subhanallah walhamdulillah wallahu akbar subhanallah walhamdulillah wallahu akbar ọmọ níkà ànábì fi máa ṣàdùkà ànábì táwa tẹ̀lé kì í ló tẹ̀sùbá kì í ló tẹ̀sùbá. eyin oṣùfí lẹ́sọ̀kẹ̀sọ̀ bá àbí ẹ̀sìn mọ́ra yín lọ́wọ́ ẹ̀ẹ́gbẹ̀ mọ́rùn tẹ́ bá wọ ọ̀rọ̀ bàbá onísàkù sábìkì nínú prógámù wọn tẹ̀sùn bá àtẹ́ omi mọ́rùn ó ń o ó ń bẹ̀rẹ̀ bọ̀ o ọwọ́ ni wọ́n àkọ́mọ wí tẹ̀sùn bá àmọ́ nígbà bá yá wọ́n wá mọ́ rí pé ẹyọkan ò fìtì ọrùn àwọn yóò di méjì méjì ò ọrùn àwọn yóò di mẹ́ta mẹ́ta ò fìtì ọrùn àwọn yóò di mẹ́rin yóò di márùn yóò di mẹ́fà yóò di méje yóò di mẹ́jọ. wọ́n àmọ́ dátẹ̀sùn bá àjọ sí sí wọn lọ́rùn wọ́n mọ̀ dá sí wọn lọ́rùn wọ́n bá dé fìlà àbòrò kan wọ́n ní kòtò wọ́n fi kejì sí wọ́n fi kẹta sí wọ́n fi kẹrin sí tẹ́ bá wá kan wọ́n ní òtò wọ́n fi kejì sí wọ́n fi kẹta sí ìkẹrin ìkarùn ìkẹfà ok so ẹ ẹ lè rí tẹ̀sùn bá lọ́wọ́ onísúnà ẹ ẹ lè rí tẹ̀sùn bá lọ́wọ́ onísúnà ọwọ́ súfúlẹ̀ ti máa bá tẹ̀sùn bá bú tí ó wé mọ́rún ọwọ́. ńgbọ̀wọ́ bá ń ro yóò gbé sọ́rùn ṣé máa fi tẹ̀sùn bá àjò yẹ̀ sí ni ọ̀wá ni ṣé sọ́rùn mi ló gbé sí wá gbé sọ́rùn mi wo kọ́ kàbùkù fẹ́yà wọ́n sọ fún ọ pé amọ́lẹ̀ tẹ̀sùn bá bọ́ọ̀ bá dé mọ́sáàsì tèmi ò ní bá tẹ̀sùn bẹ́ẹ̀ yọkan báyìí ẹ ń bá mú tẹ̀sùn bá àwọn mọ́sáàsì mi ọjọ́ náà ni ó mú wọbẹ̀ mọ́ torí màá gbà lọ́wọ́ rẹ̀ mo máa lọ́ọ́ béèrè bẹ́ẹ̀ nìkan bá fi lè mú tẹ̀sùbà wọn mọ́sáàsì báyìí màá gbà lọ́wọ́ ẹ̀ ni màá lọ gù sí orí àkìtàn orí àkìtàn mo máa ń gù tẹ̀sùbà sí orí àkìtàn kí ni tẹ̀sùbà mọ́sáàsì àwa ni ṣé ọ̀rọ̀ mi lọ́wà ọrùn rẹ lọ ìwọ ni bọ́tà rẹ ni pé kọ́ bọ́ kó tẹ̀sùbà kọ́ wọn kó sọ́rùn tó bá ti fẹ́ ṣe prógrámù tó ti yé ọmọ yẹ́ ẹnu ṣúfí ni. ẹgbọ́ ẹgbọ́ ẹgbẹ́ ẹgbẹ́ sí ọ̀rọ̀ ṣé sí ọ̀rọ̀ nu ṣé sí ọ̀rọ̀ nu onísọwọ mi ló ti gbowó fìlà kọwọ àgbà lọ́wọ́ mi kọwọ àgbà lọ́wọ́ mi àdàpé wèrè ni mọ̀jìzú àdàpé wèrè ni ìyẹn ń ya wèrè ẹni ń di wòlíì ìyẹn ń di wèrè ẹni ń di wòlíì ẹni tó yẹ kó mú lọ sí àrò kí wọ́n lọ ṣèlú ẹ̀ mọ́lẹ̀ èèyàn gidi wo lórí báyìí lágbàlá ayé èèyàn gidi wo ní wọ́n múra báyìí ẹ́ àwọn sàn gbogbo ìmúra báyìí àwọn ọlọ́ọ̀yà àwọn ìmúra tó báyìí mọ̀lẹ́bí wèrè. ó jẹ́ tó lórí ẹ̀ tó dé sí ọ̀dà ẹ̀ta ìyá ọ̀rọ̀. sọ wọn lérò lẹ́yìn àbí ò lérò lẹ́yìn tẹ̀bí ẹ gbogbo wọn lérò lẹ́yìn kò lérò lẹ́yìn sọ ó délé yín sọ tó kò sí yín lọ́rùn sọ wá wọ̀ yín. ó ń ṣe ẹ̀ka ẹ̀ ẹni tó bá tẹ̀lé tó pé òun tó bá tẹ̀lé dìde ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ náà tẹ̀ tó ti bó ṣe rí yìí náà tó jẹ́ pé bó ṣe rí yìí náà àdémi gbà bẹ́ẹ̀ èèyàn wa ní ìwà láàyè èèyàn wa ní. <laughs> ẹ sọ ẹ bá àwọn yẹn ti ń dáhùn pé kòkó nira bá àwọn òde abẹ. ó ní bó ṣe rí iná ẹsẹ̀ bó ṣe múra iṣẹ́ tó tún lérò lẹ́yìn ó ní èèyàn àwọn ni ó tún ní wà láì èèyàn àwọn ni wọ́n láwọn kan wá ń kọ́mẹ́ǹtì pé. àwọn èèyàn ní kòkó nira bá wọ́n ní kòkó nira. gbogbo ilé ìṣèrí kẹ́yà ayé yín nù ẹ̀ bí gbogbo yóò ṣe rí pé ayé yín nù bí gbogbo yóò ṣe rí pé ayé yín nù gbogbo ẹni tó bá ti sọ̀pọ̀tì súfí tẹ́lẹ̀ lẹ́yìn òkú nira báyìí gbogbo yín bẹ́ẹ̀ ṣe rí kẹ́yìn ayé yín nù àfẹni tó bá ronú kùwàdà nínú yín tó lọ ju súfí sínú odò tó lọ gbé lọ. ẹni kò kó nira báyìí. ṣé wọ́n sọ fún ọ pé wèrè kò kórìíra bá lù ú ẹ́ ẹni kò kórìíra bá yín bí gbogbo yín ó ṣe rí nǹkan nìyí bẹ̀rẹ̀ lórí bàbá oníṣòwò àtúnṣábíkì ìsọnu títí dórí ìwọ gangan oníkùránì gbogbo àwọn mọ̀lẹ́bí yín tẹ́jọ́ ṣe súnfìn pátá bí kọ̀ọ̀kan yóò ṣe rí nìyí nígbà tí gbà pé n tó ń ṣe yẹn sufism ni sufism ni ń ṣeun ẹ̀yin náà sì ń ṣe sufism ẹ̀ẹ́ bẹ́ẹ̀ sì di báyìí lónìí ẹ̀ di bẹ́ẹ̀ lọ́la. tó ẹ̀ di bẹ́ẹ̀ lọ́la. irú ẹ̀ kí ni ń jẹ́ bẹ́ẹ̀ o wá ń gbé fọ́tò wá gbé ṣe fọ́tò ṣe Ibrahim síwájú o wá ń forí kalẹ̀ fún wa nígbà náà ní súfì ni ẹ ò ń tẹ̀lé ṣe Ibrahim irọ́ o ìyẹn kọ́ náà sọ pé èèyàn ń tẹ̀lé ṣe Ibrahim kọ́ nìyẹn o wá gbé fọ́tò wọn síwájú wá ń forí kalẹ̀ fún wá ń forí kalẹ̀ fún ṣèlú bàbá agbára omi náà sọ bẹ́ẹ̀. point of correction point of correction oníkùránì point of correction. ẹ̀fẹ́ gbà pé ẹni tó bá forí balẹ̀ fún fọ́tò ṣéwù ẹ̀fẹ́ tàkàrà súnfì ni àwọn ọ̀gá yìí nìyẹn so ẹ̀ tí ẹ̀ mọ́ sẹ́ǹsẹ̀ subhanallah ìwọ àti bá mi rẹ àti ẹ̀ tí ẹ̀ mọ́ sẹ́ǹsẹ̀ ẹni ẹ̀ ń bá forí balẹ̀ fún fọ́tò ṣéwù ẹni yẹn kì í sára súnfì tá a sọ bẹ́ẹ̀ fún yín tá ń sọ bẹ́ẹ̀ fún yín orígun kejì ẹ̀sìn yín ó ní àṣírìkùbì láì orígun kejì ẹ̀sìn yín nìyẹn àṣírìkùbì láì gbogbo yín pátá lẹ́lẹ́bọ gbogbo yín pátá ni ẹlẹ́bọ níbo ló ti rí pé kéèyàn forí balẹ̀ fún ṣéwù kì í sara ẹsùfíìsìn kì í sara tàṣọ́wùfù tá ń sọ fún ọ bẹ́ẹ̀ ẹ̀dẹ̀ máa wo bọ̀bọ̀ yìí níbo ló ti gbọ́yù èyí bá mi rẹ sọ yẹn bá mi rẹ ṣe mistake ni bàbá la mistake bá mi rẹ ṣe ìforíbalẹ̀ fún ṣéwù gangan lẹ̀sìn súfì ìpè nǹkan míì lẹ́yìn àlọ́ ohun gangan ní ń pè ní súfì ẹ ń bá mọ nǹkan míì pè lẹ́yìn ọlọ́run tó mọ̀ pé dáadáa mímọ́ di wòlíì lójú ọ̀nà súfí ẹni bá lè forí balẹ̀ fún ṣéèwù dáadáa onítètè máa di mùkádámù ní máa di kọ̀lífà ní máa di wòlíì lójú ọ̀nà súfí àwa ní mi lè sọ pé ìyẹn sara súfí ẹ̀jẹ̀ wa kẹ́kọ̀ọ́ ń kọ́ yín nìsín sọ̀tìgbọ́n. nkọ̀ yìí nìsí ọmọ parasúfì gangan ni ọmọ parasúfì ni kíyàn máa forí balẹ̀ fún ṣéwù ara súfì iru wà irú ilé ní ìsìn sára súfì kọ́ sára súfì kọ́ nìyẹn bàbá oníkùrà ni ṣe bó rí iṣẹ́ òtìdá nínú ṣe báwọn mùrídìí ní ẹkúnlẹ̀ ni wọ́n kúnlẹ̀ sí wọn ni wọ́n tẹ́wọ́ sí ibẹ̀ ń tẹ́wọ́ sí ọlọ́run ọba ọwá ní ìsàrà súfì ìyìn tí ṣé wà ámìdá sì já ní sọ pé kí wọ́n ṣe ni wọ́n ṣe yẹn súfì gangan nìyẹn àwọn ìjìnlẹ̀ nìyẹn ẹ̀yin ọ̀jẹ̀wẹ́wẹ́ nìyí o ọ̀jẹ̀wẹ́wẹ́ nìyí ọ̀jẹ̀wẹ̀wẹ́ ni yín ọ̀rìn ẹ̀wò nísìn ọmọ pé tí ń jẹ́ súfì gangan ni kíyàn pe ṣéwù lẹ́yìn ọlọ́run ohun tí ń jẹ́ súfì gangan ni kíyàn pe ṣéwù lẹ́yìn ọlọ́run ọba àlekèọlá wo tí àtọ̀hún wò yìí ṣó o rírí bá mi bí bá mi rẹ léèrè ṣé wọ́n rírí bàbá alágbádá alifuyudot arọ̀bàníyà filima afir wàlí àrọ́ọ̀dì alikọ̀dìríyà tó rírí tí rírí kò wọ́n wọ́n ń tàbàdàn ẹ̀wà ràǹbàdàn sẹ́ẹ̀bà rí ní èkó ẹ̀wà ràǹbàdàn ó ti ẹ̀wà lẹ́kọ̀ọ́ ó wà lẹ́kọ̀ọ́ àwọn tí máa ń ta tí àsọnu wọ́n ń tà lẹ́kọ̀ọ́ ọmọ pé kí yẹn pè nǹkan mi ní wá wo nǹkan sórí jájọkà wọn náà kú mọ kéwú gbogbo èèyàn súnfí kéèyàn pé ṣéwù lẹ́yìn ọlọ́run kó forí balẹ̀ fún ṣéwù lẹ́yìn ọlọ́run ní jẹ́ súnfí orígun kejì ẹ̀sìn yín gbọ́n tí wọ́n sọ ń bíbáyìí ó ní ìdàwákan aláta wa àrọ́tà wa àrọ́tà á ń yẹ̀dí fún kan bá ṣẹlẹ̀ sí ọ tó jáburú tó ń mí ọ tó ń bọ̀ ọlọya jẹ́ tó kó ọ láyà sókè tó fẹ́ fún ọ ní hypertension wà àrọ́tà á ń yẹ dífá àhúlọ́hù àńkà wà àrọ́tà á ń yẹ tó wá fẹ́ kọ́lọ́wọ́ ọba tó gbé kúrò fún ọ kó o lè ní ìbàlẹ̀ ọkàn kó o lè ní ìbàlẹ̀ ọkàn fàsọ́lì rọ̀kà àtẹ̀yìnì kíráká méjì bádà sọ̀láàtì lẹ́yìn ìrun ìṣáì a ó fi wákìtì sáhàrì tàbí lásìkò sàárì kó kí i kó tó kásùbà wọ́sẹ̀kùrọ̀ fi kúlì rọ́kà bádà lè fàtíà lórí rákà kọ̀ọ̀kan lẹ́yìn fatia al-ikhlas kó kíṣọ́tún ikhlas ìdá aṣára mọ́kànlá mọ́kànlá mọ́rọ̀ fún mọ́ tùsẹ́lìmù tọba ti wá kí rákà méjì tán kó sálámà wàtẹ́sídúdù lillahi ta'ala bada salam kó wá fi orí kanlẹ̀ fún ọlọ́run ọba àlékè ọlá lẹ́yìn sálámà ó sì ń pè ọlọ́run lọ́wọ́ nù o bó tún fi ṣe máa ń ṣe nu o wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú pípe àlọ́ọ̀ òkè wàtẹ́síálù àjátàkà ọwà àtọrọ ọ bá ń fẹ́ fún màtẹ́rífáù rásákà lẹ́yìn náà lẹ́yìn náà ọwà gbé orí ẹ sókè wàtúsọ́lì alánàbí yìí sallallahu alayhi wa sallam ọwà ṣe fún ànábì ìhídá aṣára mọ́rọ̀ ọ wá ṣe nígbà mélòó nígbà nígbà mọ́kànlá fún mọ́tẹ́kù mù lẹ́yìn náà níbi tó ti yẹn náà fílà yọ wá dìde dúró wàtáktú ìhídá aṣára kọ́tìwá ìlàájí àti alìrọ́ọ̀kì ọ wá níbi tó ti ṣe náà fílà yẹn ó dìde nàró bẹ́ẹ̀ ọ wàá gbé ẹsẹ̀ ní ẹsẹ̀ ìgbésẹ̀ mọ́kànlá one two three four five six seven eight nine ten eleven ó dojúkọ jíà àl Iraq ó dojúkọ ìlú Iraq láti ìlú rẹ̀. ìláyẹ̀mí ní ìláyẹ̀mí ní àlèkìbùlá ó gbé kíbùlà ó gbégùn sí ọ̀tún rẹ sórí wàtẹ̀kù olùfìlì wúlá ti wá gbé ẹsẹ̀ àkọ́kọ́ báyìí ọwà sọ pé ya ṣéèkà Muhidini sábà ò lè jẹ́ ṣéèkà Muhidini oníkùránì bàbá oní sọ̀rọ̀tù sábíkì sọnù nínú tí àyín láti ń káyé o ya ṣéèkà Muhidini sí àlọ́ ń jẹ́ bẹ́ẹ̀ wàfi sáníyà tọ́ba ti gbẹ́sẹ̀ kejì ọ sọ pé yá sẹ́yídà Muhidini ó tún pé sẹ́yídà Muhidini tọ́ba ti gbé kẹta wàfi sálísà yá Maulana Muidini ó tún pé ntí wọ́n wíhun wà fi rọ́bíà ọba ti gbé ẹsẹ̀ kẹrin yá Makadumu Muidini sórí báwọn wà fi lẹ́kọ́ mísà tọ́ba gbé ìgbésẹ̀ karùn-ún yá dàrí wíṣà Muidini ní ìgbésẹ̀ karùn-ún rẹ̀ ní ìgbésẹ̀ kẹfà fi sáádísà kí ló pè bẹ́ẹ̀ ya kàwájà mú idini sórí báwọn wàfí sábíà nígbésẹ̀ keje ya sùnìtọ́ náà mú ìdíìnì nítorí tùwí ń ni nù wàfí sámínà nígbésẹ̀ kẹjọ yá ṣáà mú ìdíìnì wàfí tásíà nígbésẹ̀ kẹsàn-án wọ́n sọ pé mú áṣírọ̀ kẹwàá ya kútúbà mú wàfílẹ̀ adi ní ìgbésẹ̀ kọkànlá ya sayida sadati abdali kọ́dìrì mú ìdíìní sórí báwo fún mọ̀tẹ́kùlù gbọ́n tí wọ́n ní kó pè yẹn kọ lọ́ọ̀nù ṣé yá lọ́ọ̀nù ṣé yá rahmanu nu ṣé yá rahimu nu ṣé yá alimọ́líkù nu yá alikudusu nu alẹ́ ti ya wèrè tẹ́ ẹ ti ẹ̀yin súnfì ẹ ti ja wèrè tipẹ́tipẹ́ wèrè ló kọ àbí sọ yín nínú súnfì ẹ já nǹkan kan mọ̀ kò parí síbẹ̀ yẹn o ó ní ọwà tún sọ pé yá ùbáìdà lọ́ọ̀yì ó tún ní mo pe ẹrú ọlọ́run alápapọ̀ àgífí ní o láì pẹ̀lú yọ̀dá lọ́ọ̀ kó ṣé àbùkọ́dì ti kú tipẹ́tipẹ́ o o ni wọ́n ń pè láyé ní ìsinyìí o láwọn sún fi burúkú yìí o wàyá ṣe kàtàkọ̀ láìní yóò tún ní mo tún pe ṣéwù àlìjẹ̀nú àtẹ̀yàn àgítí ní ràn mí lọ́wọ́ yóò tún wí bẹ́ẹ̀ wọ́n dúdú ní ràn mí fi kọ̀dọ̀ ìhàwá ìdí ràn láti lè bíyà àwọn bùkátà mi ò ní sọ bẹ́ẹ̀ o. ثم تقرأ هذا الدعاء ثلاث مرات lẹ́yìn náà ọ wá ka àdúrà ta fẹ́ mú ọ ní àlọ́ ọ̀húnmá lákàlẹ́kùlù àdúrà burúkú mi tún rè o àlàúmà bàbá oní sàrọ́tù sọ mi ò lè mọ́kà wọn ò lè mọ́kà ẹ̀yin mùsùlùmí sọ́lọ̀ ní gbogbo nǹkan sọ́lọ̀ wọn ni ọ̀kẹ́ aláwọ̀mọ̀ lákà àlékúlù ọlọ́run ọba ti ẹni gbogbo nǹkan bẹ́ẹ̀ ni wàbí kàlékúlù gbogbo nǹkan sì ń bẹ pẹ̀lú rẹ wàmí kàlékúlù ọ̀dọ̀ rẹ ni gbogbo nǹkan ti wá wá kàlékúlù ọ̀dọ̀ rẹ sì ni gbogbo nǹkan padà sí. wà á ń tàlìkú lù ìwọ sì ní gbogbo nǹkan sọlọ ní gbogbo nǹkan sọlọ ní gbogbo nǹkan sọlọ ní igi sọlọ ní òkúta sọlọ ní òòrùn sọlọ ní iná sọlọ ní wọ sọlọ ní èmi lọ́dọ̀ àwọn oníkọ̀dìríyà wà á ń ta àlìkú lù ìwọ ní gbogbo nǹkan so lọ́dọ̀ ọyín ọlọ́ọ̀ ní báírò ọlọ́ọ̀ wọ́tà ọlọ́ọ̀ iná ọlọ́run ni igi ọlọ́run ni sánmà ọlọ́run ni ìwé tá a bá sì wí ẹni àkọlé yé yín yóò ṣe yé wa yóò ṣe yé wa ní ṣé kùránì pọ́lọ́ ní kúlù rí ni ẹ mú àyà kan wá nu kùránì tọ́lọ́ ti ròyìn ara rẹ̀ pé òun ni kúlù òun ni kúlù ṣe in ẹ àyà kan wá nu kùránì ẹ̀yin ó fi wèrè yìí àyà kan wá nu kùránì tọ́lọ́run ọba dẹ́dà fi sọ wípé òun ni òun ni àlọ́ùkúlù ṣe in sẹ́yìn fi wá ń ròyìn ọlọ́run pé wà á ń tàlìkúlù ìwọ ni gbogbo nǹkan alẹ́ ẹ̀yà kẹfẹ́rí ju kírísítẹ́nì lọ ẹ̀yà kẹfẹ́rí ju kírísítẹ́nì lọ àwọn kírísítẹ́nì lọ́dọ̀ tiwọn jésù nìkan ni ó wọ́ láwòrán ọlọ́run ok jésù nìkan ó lẹni tó jẹ́ ọlọ́run tó wá sílé ayé lọ́dọ̀ ẹ̀yin ó súnfì kọ̀dìrí àti tìjàníyà lọ́dọ̀ yín aláwò àlékúlù aláwò ní gbogbo nǹkan wàkúlù lèkúlì àníṣẹ́ òun ní gbogbo nǹkan sẹ́ sẹ́yìn pé ti ya wèrè tipẹ́tipẹ́ ẹ̀yin pé ọlọ́run ọba ti wà aláwò aláwò tí ó ròyà rẹ̀ yìí pé kùlìhùwà Allahu ahadun Allahu samad lam yalid wa lam yulad wàlám yẹkùláhù kúfúwan ahad tó tún ròyìn ara rẹ̀ pé lẹ́yìnsà kàmísìlì iṣẹ́ ìhùn lẹ́yìnsà kàmísìlì iṣẹ́ ìhùn ẹ̀ wá sọ pé Allah ní gbogbo nǹkan sẹ́ẹ̀rí kẹ́ ti ya wèrè tipẹ́tipẹ́ ẹ̀ẹ̀kan tí ìmọ̀ kó tẹ̀sùn bá ọgọ́rùn sọ́rùn ni ẹ̀ padà mọ kọ́rùn láìpẹ́ nígbà tá a bá yẹ parí ọdún yìí bàbá àtọmọ ó ti kó tẹ̀sùn bá ọgọ́rùn sọ́rùn torí lànà yín ni ṣé ẹ rí báwọn ṣẹ́sìn nìyẹn ọwọ́ àfàdí kébìrì amásíkà ìmínà ẹ bó kọ́ lọ́n jẹ́tán lẹ́yìn ẹ pé ọba ní orí kìsíkì ṣe tiẹ̀ wasallallahu ala sayidina muhammad ala alihi wa wa fi àláwọ̀ fi èṣù sáàrin fi fi. yóò fi okò aláọ̀bẹ̀rẹ̀ àdúrà yóò fi okò èṣù orúkọ àwọn èṣù wọn yóò kó dà sáàrin rẹgẹdẹ yóò tún wá fi aláọ̀ parí rẹ̀ ṣẹ́ẹ̀sì rí báyìí pé ìlànà ń sún fún ìlànà ẹlẹ́bọ ni ìlànà pípe nǹkan míì lẹ́yìn ọlọ́run ni ẹ́ àwa ní bàbá sọ pé ẹ ẹ kéèyàn máa forí balẹ̀ fún ṣéwù kò sínú súfì ìlànà súfì ni kẹ́ẹ̀pẹ́ nǹkan míì lẹ́yìn ọlọ́run ẹni tó forí balẹ̀ fún ṣéwù ó ń pe ṣéwù ni ẹni tó tẹ́wọ́ sí ṣéwù ó ń pe ṣéwù lẹ́yìn ọlọ́run ni àdúrà tí wọ́n ní kẹ́yìn náà ń ṣe yìí ẹ̀yin oníkọ̀dìríyà tí wọ́n ní tẹ́ bá ní nǹkan tí ń bá ìnú jẹ́ ohun tó jẹ́ ẹ̀dùn ọkàn fún yín kẹ́kẹ́ ẹ ṣe ọ̀rọ̀ rẹ̀ rẹ́gẹ́dẹ́ yìí orúkọ ṣéwù lẹ́ ń pè orúkọ ṣéwù lẹ́ ń pè é báwọn kìrìsìtẹ́nì ṣe ń pe jésù tí wọ́n sọ pé jésù lórúkọ ẹ̀jẹ̀ jésù bẹ́ẹ̀ náà ṣe ń pe ṣé hánù ṣe ń pe ṣéwù ṣéwù mú ìdí nì ṣẹ́yìdá mú ìdí nì ìyá màkàdó mú ìdí nì ìyá dàrúwísà mú ìdí nì lọ́nà ọlọ́run jẹ́ ṣéwù ọlọ́run jẹ́ tọ́lọ ń jẹ́ kàwájà alẹ́ ti ya òrè tipẹ́tipẹ́ ẹ̀dára yín mọ̀ ni ẹ̀dára yín mọ̀ ni tàwọn pọ̀ dírí àná o ẹjẹ́ alọ́ságbo àwọn onítìjà níyà àwọn ìjìnlẹ̀ pampam nínú tí a jàwárùlù màá wàbùlùkùlì àmọ́ ní pẹ̀sìkìlélẹ́yìn náà. 76, seventy six bẹ́ẹ̀ ni page seventy six lẹ́ ń wò yẹn ṣẹ́tìrì page seventy six alifosululi awal fi zikirili ayati alikuraniya alifosululi awal fi zikirili ayati alikuraniya ẹ wo nǹkan tí wọ́n sọ ń bẹ́ẹ̀ àwọn ṣubú tí wọ́n gbádùn. ẹ wò ó ibi tá a fẹ́ kà ẹ rí i ibi tá a fẹ́ ní ẹ jẹ́ wá lọ gbé wá ní ẹ jẹ́ gbé wá ní lóun nìkan kẹ́ ẹ lè rí dáadáa ó fẹ́ kẹ́ ẹ kà dáadáa ni ọlọ́run ní yọ jáde nù ọmọ wo Oh. Hmm. Ó yẹ kàwé yẹn. Oníkùránì ó ti dé báyìí o. ti dé báyìí, ó yá kà. Bàbá onísọ̀látù sábìkì ìsọnù ọjà ẹja jọ kà á. Ẹja jọ kà kájọ túmọ̀ ẹ̀. Àwọn èèyàn ò gbọ́ lárúbáwá ẹja kà fún wọn. Orí burúkú tẹ̀lé sẹ́nu súnfí ẹja kà jáde. fàkúlù ábìdín áùsáàjìdín ẹnìkọ̀ọ̀kan tó ń jọ́sùn tàbí ẹnìkọ̀ọ̀kan tó ń forí balẹ̀ lè gọ́ ìrì láàyè fún nǹkan míì lẹ́yìn Allah bóyá forí balẹ̀ fókúta bóyá forí balẹ̀ fún igi bóyá forí balẹ̀ fún iná bóyá forí balẹ̀ fún omi bóyá forí balẹ̀ fún àdá bóyá forí balẹ̀ fún ṣéù Tìjání irú ilé tí irú ilé ta rílẹ̀ kan yẹn tàbó forí balẹ̀ fún ṣéù Níyàsì tàbó forí balẹ̀ fún Abdulkadir Jilani àbòtẹ́wọ́ sí i ó tẹ́wọ́ àdúrà sí áádìdín ó ń sìn ín àọ́sáájìdín kanlẹ̀ fún lìgẹ́rì láì ẹ ń bá ẹnìkọ̀ọ̀kan tó ń jọ́sìn tó ń forí balẹ̀ fún nǹkan mi lẹ́yìn àlọ́hùn fi zọ́hírì tá a rí báyìí gbagada tá a rí báyìí ní kedere tá a rí báyìí pé ẹni yìí ó forí balẹ̀ fún igi ẹni yìí ó forí balẹ̀ fún ṣéwù tìjání ṣéwù níyàsì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. fàmọ́ fàmọ́ fàmọ́ fàmọ́ má sálọ ọ̀ lè sálọ gbogbo iṣẹ́ ló wa ẹ̀rí ṣẹ́tìrí fàmà àbádà ẹ máa káńsù ẹ máa káńsù. fàmà àbádà kò jọ́sìn wàlá sàjádà kò sì forí kanlẹ̀ illa lillahi ta'ala bí ò ṣe fún àlọ́ ọba àlékiọlá ẹni tó forí balẹ̀ fún ṣéwù ẹni tó forí balẹ̀ fún igi ẹni tó forí balẹ̀ fún òkúta irin tó forí balẹ̀ fún ṣéwù mùrídí tó forí balẹ̀ fún ṣéwù wọ́n tá a rí báyìí pé n tó ṣe nìyẹn lójúkorojú báyìí wọ́n ní kò forí balẹ̀ fún nǹkan kan bí ò ṣe àlọ́ ọ̀hún èyí ti rí wọn ni ilẹ̀ anahu wà ní mùsàjálì fìtílíkàlẹ̀ àlìbáàbù wọn nítorí pé Allah ló gbé àwòrán ṣé wọ̀ Allah ló gbé àwòrán igi wọ̀ Allah ló gbé àwòrán odò wọ̀ Allah ló gbé àwòrán Ṣàngó wọ̀ li anahu wà àlìmùsàjálì fìtílíkàlẹ̀ àlìbáàbù Allah ló wá sọ ṣéwù sọ́rùn tó kèé ṣe ṣéwù mọ́ ọlọ́run ó forí balẹ̀ fún ṣẹlá òwe tẹ ẹ láwọn wèrè so ẹ ń bá forí kanlẹ̀ fún Ṣàngó tó forí kanlẹ̀ fún Ọya tó forí kanlẹ̀ fún Ọbàtálá tó forí kanlẹ̀ fún odò ẹ tó forí kanlẹ̀ níbi sàárè ṣéwù abájọ tẹ fi ń lọ síbi sàárè ṣéwù yín ẹ bẹ́ẹ̀ dé mọ́ríkàsì ní ìsìn ẹ bá wọn yàn níbi sàárè ṣéwù ádámà bẹ́ẹ̀ dé Mọ̀dínà nílùú Ìbàdàn ẹ bá wọn yàn níbi sàárè ṣéwù Adébólú. bẹ́ẹ̀ dé national nílùú ìbàdàn ẹ bá àwọn èèyàn níbi sàárè ṣéhù súlé ẹ ti ya wèrè tipẹ́tipẹ́pẹ́ ẹ́ so lọ́dọ̀ ti yín gbogbo àwọn òòṣà táwọn èèyàn forí balẹ̀ fún gbogbo àwọn èèyàn táwọn èèyàn forí balẹ̀ fún yẹn ọlọ́run ọba ló gbé àwòrán wọn wọ̀ Allahu akbar ṣe rí pẹ́ ti yàyàkuyà báyìí ẹ́ ṣe rí pẹ́ ti yàyàkuyà níbo lẹ ti wá rí wípé kéèyàn forí balẹ̀ kò séwò sínú ṣubú níbo lẹ ti rí yìí níbo lẹ ti rí bẹ́ẹ̀ níbo lẹ ti rí ìdí bẹ́nu tí ayé lè ní kàbọ́tà yìí. jẹ́ n tó fìlà mi ṣe torí mo mọ̀ n tó wí náà ni pé onífìlà pẹ́ẹ́kì ni mí kò sì sí pọ́blẹ́mù bí kò pè mí ló ń fìlà pẹ́ẹ́kì nítagbára mi bá ká ní rà. àwọn òsì ní déjú fìlà kan lọ ẹ̀yin ni ológun fìlà tẹ́ẹ̀mọ́dé fìlà ogún tẹ́ẹ̀mọ́dé fìlà ọgbọ̀n sórí. oníkùránì ìwọ àti báàmì rẹ níbo lẹ ti rí pé kíyàn forí balẹ̀ fún ṣéwù kìí tara sùfíà ara sùfíà ni mo ti ka sí àti kọ̀dúrà fún yín nìsín wọ́n ní kẹ́ẹ̀ pé ṣéwù bẹ́ẹ̀ atúkata àwọn tìjà níyà náà àwọn náà ní kẹ́ẹ̀ ṣe nǹkan mi lẹ́yìn ọlọ́run kẹ́ẹ̀ forí balẹ̀ fún nǹkan mi lẹ́yìn ọlọ́run ohunkóhun tẹ́ bá rí ẹ pè ohunkóhun tẹ́ bá rí ẹ forí balẹ̀ fún lẹ́yìn ọlọ́run báyìí tá a rí báyìí kedere báyìí wọ́n ní ọlọ́run ọba àlọ́ọ̀ ló gbé àwòrán àwọn òòṣà yẹn wọ̀ ẹ́ tó sì fi gá pé nù tàfọ́wúfù tìjàníyà o ò lè lọ kí ṣéwù nílé àfi kó o ṣàlùwàlà torí wọ́n gbà wípé bó o ṣe ń lọ yìí o ń lọ ọ̀dọ̀ ọlọ́run abẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ èyí ń padà tàbọ̀ tá ń jọ mí-ín bí ṣe ń lọ yìí o ọ̀dọ̀ ọlọ́run ló ń lọ o ṣé sì nìyẹn ẹ a sì ní kẹ́ ẹ dádúró ẹ̀sìn súnfí ó tó dádúró torí pé ẹ̀sìn súnfí lágbàáyé wọ́n pín sí more than seventy turuk more than seventy tọ̀ríkọ̀ ní bẹ̀ lábẹ́ súnfí ẹ tó dádúró náà ẹ dádúró ṣíà ọ̀pọ̀ tó yín. ṣíà wọn ò pín bẹ́ẹ̀ ṣe pín tó òǹkà yẹn. amadíyà kọ̀ sí méjì ni gbogbo ìpín ṣíà ṣíà ìmọ̀míyà ṣíà rọ́fídọ̀ gbogbo ìpín wọn bẹ́ẹ̀ ló pé mẹ́wàá àwọn alámadíyà gbogbo òpin tiwọn kò kọjá méjì amadíyà movement amadíyà jama ìjọ súfí wọ́n pín sí more than seventy sect more than seventy ọ̀tọ̀ ní tìjàníyà ọ̀tọ̀ ní kọ̀dìríyà ọ̀tọ̀ ní wẹ̀síyà ọ̀tọ̀ ní nàkùsàmbàdíyà ọ̀tọ̀ ní ahamadíyà jàmá súfí ní ìjọ kan tó tún pè ní ahamadíyà lọ́tọ̀ àtọ̀ sí ahamadíyà àwọn ní kọ̀dìyaníyà ẹ̀tọ̀ sí ahamadíyà ti eh, kọdíyaníyà ìjọ tìjáníyà ìjọ súfí ìjọ súfí jàre àwọn náà tún ní ìpín kan tí ń jẹ́ ahamadiya tọ̀ríkọ́tún ahamadiya wọ́n ní tọ̀ríkọ́tún rìfàáyíyà ètò dádúró ẹ lọ rẹ́gísọ̀ ọkọ̀ yín as an entity a religious a religious body tó wà independent tó wà independent kẹ́ ẹ dádúró ẹ má tọ́sí kùránì wa mọ́ ẹ má tọ́sí àdìsí wa mọ́ kọ̀kàn yín lọ́wọ́ kọ̀kàn yín lẹ́sẹ̀ orúkọ ẹ̀sìn gangan ni sùfíyà ìpín ìpín tẹ́ ẹ pín sí ìpín ìpín tẹ́ ẹ pín sí ó ní àwọn túrùkù ẹ wá ní súfì ìtẹ́sìn kí wá ní ṣé géèmù ní súfì ṣé politics ní sufi ṣé entertainment ní sufi odidi ẹ̀sìn kan lọ́tọ̀ ní jẹ́ sufi àwọn sect tí ń bẹ lábẹ́ rẹ̀ ó lé ní sẹ́mìtì tí bá rí síra anihal walimilal anihal walimilal àbá kọ gbogbo orúkọ sect tí ń bẹ lábẹ́ sufi nìkan more than seventy àwa ní súfì sẹ́sìn kí wá ni ṣé géèmù ni ṣé tíátà ni. ògédé wèrè. yóò tún kàjàre. Oh. so ẹ ti gbà pé wèrè ní ẹ sì máa ya wèrè lọ náà ni àfẹ tó bá túbọ̀ nínú yín ẹ wá ní ẹ pé àwọn tí ń forí balẹ̀ fún ṣéwù ẹni yóò sínú súfí ẹ tí ìka sí ayé jìnnà ni ẹ lọ ka bí tí mo kà ń ẹ tó lọ ka bòmíì ṣéwù lẹ máa bọ ṣéwù lẹ máa sìn ẹlẹ́bọ ni yín ṣéwù lẹ máa bọ ṣéwù lẹ máa sìn ṣéwù lẹ máa ké pè lẹ́yìn ọlọ́run ó ní mo ti kà bọ́ta fún yàtí mo ti àyìn yẹn so ẹlẹ́bọ ni yín o ìyẹn báyẹn tọ́. So, tẹ́lì yìí tẹ́lì yìí tèyí sókò nira bẹ́ẹ̀ tí mo ń sọ̀rọ̀ yìí kókó nira bá mi gbogbo ẹ̀yin tá a jọ wà lórí program báyìí sókò nira bá yín ní tẹ́lì yìí tèyí sókò nira bá yín mo fẹ́ tẹ́lì náà ẹ bá mi ẹ bá mi áńsà ẹ̀ síbẹ̀ kódà bàbá bẹ̀ bírí ìbàdàn ní tẹ́lì yìí ṣe bó ṣe kó tẹ̀síwá púpọ̀ sọ́rùn tó dé fìlà tó pọ̀ yìí tó kú ọ̀gá sí gbogbo tẹ́ ẹ jókòó sí nígbàdàn bí tẹ́tí ń da tẹ́tí ń tẹ́tí ń tẹ́tí ń wí wòròwòrò ẹ sọ bí tí n tó ṣe yìí ti kó nira báyìí mo fẹ́ mo fẹ́ gbọ́. <laughs> ẹ̀wù kọ́mẹ́ntì àwọn èèyàn kókó nira bẹ́ẹ̀ ni mo di fún ara ẹ̀ tó bá jẹ ìjà pípẹ́ tó ń ṣe yìí bá ní lára kẹ́kọ̀ọ́ bá rẹ̀ nìkan ló ń kó nira bá onítúfí ò ní kó nira bá onítúfí bóyá tí ó bí ó bá tiẹ̀ nira ẹ̀ lára kò ní kó nira bá ọmọ làkejì láyé tọ́kùnrin ló k bọ́ọ̀lì mi ló wọ fìlà sí mi ṣé bọ́ọ̀lì ò bọ́ọ̀ lórí ààrẹ tó bá tó bá ru olórí yóò gbọ́ tọ́run bá ro yóò bọ́ tẹ̀sán àkókò tọ́run kò ní ẹnì bọ́ọ̀lì lára. oníkùrọ̀ adé àbídí náà ń pè ọ́ káàdì sí wèrè ó ní ìnira wo ló kó bá mi. fídíò yìí máa fi ẹ̀kún yín bọ̀dẹ́jẹ́ sọ̀rọ̀ lé lórí. Hmm. ṣùgbọ́n tẹ bá wo ẹni yìí ń sìn hmm. gẹ́gẹ́ bí n tó ṣe yìí hmm. ṣé iṣẹ́ nìyí ṣé nìyí nira bẹ́ẹ̀ ni tí mo ń sọ̀rọ̀ yìí kókó nira bá mi gbogbo ẹ̀yin tá a jọ wà lórí program báyìí sókò nira bá yín iṣẹ́ nìyí ṣe yìí nira bá yín mo fẹ́ kẹ́yìn náà ẹ bá mi ẹ bá mi áńsà ẹ̀ síbẹ̀ kódà bàbá tẹ̀ fírí ìbàdàn iṣẹ́ hmm. nìyí ṣe bó ṣe kó tẹ̀síwá púpọ̀ sọ́run tó jẹ́ fìlà tó pọ̀ yìí hmm. tó kú gbogbo nira ba yín níbi bẹ́ẹ̀ ni ó kó nira bá mi ntẹ́ni yìí ṣe yìí ó kó nira bá mi kò yí ọ ní ńlá yí ọ ìnira tó kó bá mi ni wípé èmi ń pèpè sínú Islam mo sì ń sọ wípé ọ̀nà kan ṣoṣo tí a lè gbà ṣe Islam òun ni ká ṣe é pẹ̀lú sunnah nẹ́bíwá Muhammad sallallahu alaihi wasallam àti súnà àwọn àròlé rẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin rọ́dí àlọ́wọ́ aníwájú mọ́ yìí tí bá wá ń pèpè sínú ìsìláàmù tí irú àwọn ilé bá wá pọ̀ nígboro táwọn náà ń pera wọn ní mùsùlùmí tí ò sì yẹ kí wọ́n pera wọn bẹ́ẹ̀ ibẹ̀ ti kó wàhálà bára yín ni pé ẹ pera yín mùsùlùmí lọ́dọ̀ mi tẹ́ ẹ̀ bá pera yín ní mùsùlùmí ni kò kó nira bá mi àtúrọ ah, ah, ní nàìjíríà oníṣègùn wà nàìjíríà ológun wà ọlọ́yà wà kírísítẹ́nì wà gúrú wà eléégún wà olóró wà òǹkàlùkù ń ṣe ẹ̀sìn rẹ̀ àwọn tó mọ kàálẹ̀ yìí wọn ò pera wọn ní mùsùlùmí rí sọtẹ́yìn náà bá ti lè gbà pé ẹ̀ ní pera yín ní mùsùlùmí nígbà náà ẹ̀ kó ìnira bá mi ẹ̀ ìnira bá mi ṣùgbọ́n tẹ bá ń pera ẹni mùsùlùmí tẹ́mi sì ń pèpè sínú ẹ̀sìn wípé ìsìláàmù nìkan ni ọ̀nà súnà sì ni ojú ọ̀nà tá a fi ṣe ẹ̀sìn ìsìláàmù ok tí mo ń sọ wípé súnà láti ṣe ìsìláàmù tí irú ẹ̀yìn bá wá pọ̀ nígboro àwọn èèyàn ọmọ sáfún ìsìláàmù níyì. wọ́n sọ ìsìláàmù bí ẹ̀sìn àwọn wèrè wọ́n láwọn ò lè wáyà wèrè eléyìí ò ṣe é mú lọ sínú ẹbí kò ṣe é fi hàn kò ṣe é fi hàn gẹ́gẹ́ bí ẹni rẹ̀ sọ́tiyé kò ṣe é fi hàn nínú àwùjọ èèyàn gbọ́dọ̀ bẹ́ eléyìí tán èèyàn gbọ́dọ̀ bẹ́ eléyìí tán kí ìwà ma sọ pé òun ríyàn bá tàn so ọ̀nà tó gbà kó nira bá wà nìyẹn kò yé ọ ní jẹ́ kó yé ọ ọ̀dà irú àwọn eléyìí ní ìsìn irú àwọn ọmọ ìyá rẹ̀ àwọn ọmọ ìyá rẹ̀ yìí ìwọ fẹ́ plane tí ẹ ni kò sí problem. so ìnira tó kó bẹ́ẹ̀ ni òun ni wípé àwọn èèyàn wọ̀nyí abẹ́rẹ́ gan kí èèyàn sọ pé ìnira wo lè kó bá nínú ẹ̀sìn ẹ wo bọ̀dá oníkùránì ọmọ bàbá oníṣòwò àtúnṣe adìkì sọnù abẹ́rẹ́ báwọn ìlú nù ta ni ó gba ẹ̀sìn tí yẹn ń se lọ́wọ́ èèyàn pẹ̀lú ìmúra yìí àwọn yóò máa sá fún ìsìláàmù ni pé irú ẹ̀sìn wo leléyìí àwọn tó fẹ́ kú níbi ìbọ̀rìṣà tí a má pàdé ilé lójú ọ̀nà wọ́n họ ni wọ́n sá ni community nuisance lélẹ́yìí community nuisance ní ń pẹ̀lú eléyìí pàǹtí ìlú lélẹ́yìí jẹ́ pàǹtí ìlú ni ọ̀wá ní ìnira wo ló kó bá mi ìnira tó kó bá mi wọ́n ti sọ fún ọyìn arákùnrin kò sí bí wèrè ó wà ládùúgbò tí ó rí báyìí tí ò ní máa kó nira kan tàbó míì bá aládùúgbò rẹ̀ sáàlẹ̀ fẹ́ kírun ní ìsìn kí ló lè yàrá mọ́sálásí àwọn ará mọ́sálásí ò họ wọ́n á sákò wọ́n á sá jáde bí bẹ́ẹ̀ kọ́ àti káyọ pankẹ́rẹ́tì ká lè padà àti káyọ pankẹ́rẹ́tì ká lè padà tó So, àfi kájọ pankẹ́rẹ́ ti bọ̀dá rẹ̀ ká lè padà so ìnira tó kó bá mi nínú ẹ̀sìn nìyẹn so tẹ́ ẹ̀ bá ti wá fẹ́ kókó ìnira bá mi mọ́ ẹ̀ máa ń tẹ̀sí ẹ lọ rẹ́gísítà lọ́dà gọ́fọ́mẹ́ǹtì pé sufism ó dádúró gẹ́gẹ́ bí ẹ̀sìn lọ́tọ̀ ló bá parí ẹsẹ̀ kan ti ní àyè tẹ́tí máa ń sin lọ́hùn záwíà lẹ́ máa ń pè záwíà àwa mùsùlùmí la máa ń pèsè wa ní mọ́síjídù so kí gbogbo yín kẹ́ ẹ máa múra báyìí lọ sí sáwíà so ti yé so ìnira tó kó bá mi nìyẹn o yóò lé àwọn èèyàn kúrò ní ìsìláàmù àwọn tó fẹ́ wọnú ìsìláàmù kò ní í jẹ́ kí wọ́n wọnú ìsìláàmù torí kò sẹ́ni tí wọ́n fẹ́ gba ẹ̀sìn tí máa ń sọ̀yàn di wèrè kò sẹ́ni tí ó fẹ́ gba ẹ̀sìn tí máa ń sọ̀yàn di wèrè fẹ́ẹ́ báyìí ìlú rèé o ẹ wo ọ̀ka tó tò sọ́wọ́ ẹ wo iye tẹ̀sùbà tí ń bẹ lọ́rùn wèrè ẹ wo fìlà orí rẹ̀ ẹ wo ọmọlẹ́yìn rẹ̀ ó ti lọ́mọlẹ́yìn ó ti lọ́mọlẹ́yìn bọ́dà rẹ̀ kan tó wá ń bẹ ẹ̀wò ẹlòmíì ìpínlẹ̀ lèyí o ṣe tó rí àwọn wèrè inú súfìrè o àwọn wèrè rẹ̀ o ṣe rí ọwọ́ ìlàwà ni ọwọ́ fi fìlà rẹ̀ spẹ́ẹ̀tì ó fi e, ẹwọ kátọ́nà kú ọwọ́ ẹwọ tẹ̀sùbà tó kó sọ́rùn sẹ́rí ọyàtọ̀ fún tẹni àkọ́kọ́ o a ní wèrè tí ń pọ̀ wèrè ní sufism sẹ́rí ó jókòó tí ṣọ́ọ̀bù ó mú kòbókò lọ́wọ́ sẹ́rí báwọn ó ya ṣọ́ọ̀bù yìí torí tí ò ní fẹsẹ̀fẹ́ ṣé ẹ̀rí báwo ọwọ́ á ní ìnira wo ló kó bá mi ẹlòmíì tún rèé o sẹ́rí àwọn súfì rèé o sẹ́rí àwọn tó wà lẹ́yìn rẹ̀ yẹn àwọn ni ò tí rèjìnà wọn ò tí di wòlíì ni dáná bá di wòlíì báwọn ló ti rí náà rèé o. bó ní kùránì náà bá di wòlí lójú ọ̀nà súfí bí ó ṣe ríre tí bá àmì rẹ náà bá di wòlí lójú ọ̀nà tọ̀rí kọ̀kọ̀dìríyà báwọn náà ṣe ríre tó rà mọ̀ yáyé nù sẹ́sírí different people ẹ fìlà fìlà bíi mẹ́rin nílé ẹ tún wá wo eléyìí ṣé ẹ̀yọ̀ láàpẹ̀ eléyìí ni àbígùnú ẹ̀yọ̀ láàpẹ̀ eléyìí ni àbígùnú ẹ́ oníkùránì wo àwọn bọ̀dá rẹ̀ rè sótírí fọ́tò ṣéwù fọ́tò ṣéwù amúnàtì jálérè ṣe ẹlọ́kùnrin yìí mo rí rí lẹ́ẹ̀kan mo rí rí ní ẹ̀ẹ̀kan ǹjẹ́ mo rántí ọdún ọdún tí mo rí báyìí o bóyá 1999 1999 ó wá tìlú Ìbàdàn ọwọ́ àwa sí mọ́ṣáláṣí UMB Universal Muslim Brotherhood bó ti yọ lọ́ọ̀kan báyìí làwọn èèyàn bá pé lọ́ba di eégún tó lọ́mọ lẹ́yìn nígboro ó di eégún tó lọ́mọ lẹ́yìn gbòòrò bó ṣe múra gẹ́lẹ́rèé àti àwọn ọmọlẹ́yìn ẹ̀tẹ́ wà lẹ́yìn rẹ̀ wọn àwọn bíi mẹ́rin ni wọ́n tẹ̀lé lọ́jọ́ náà lọ́hùn lọ́ba náà wá jíṣẹ́ súfì fún wa pé kí gbogbo wa káwa náà káwa gbọ́wọ́ súfì ká lè dàbí òǹṣẹ̀lá yìí wèrè ni wọ́n yìí ẹ̀ wò abẹ́ẹ̀rí oníkùránì tó bá ti fẹ́ ṣe prógrámù lórí tí mo ṣe mo fi ọlọ́wọ́ bá bẹ̀ ọ́ dákun múra báyìí jáde múra báyìí wá sórí ètò sórí ọmọ ìyá rẹ nu o múra báyìí wá sórí ètò ìlú èkó ló wá o mi ò mọbi tí wo wà bóyá lọrin ni ọmọ wà ní àbẹ́kù mi ò mọbi tó wà. bá mi sọ fún bá mi rẹ náà tẹ bá ti fẹ́ jáde tẹ fẹ́ sọ̀rọ̀ bí kẹsì múra rè ṣẹ́kiri káwá wò bóyá ẹ kó nira báyé àbẹ́ ẹ kó nira báyé ṣẹ́kiri báyìí ṣé ọba láàpẹ̀lẹ̀ yìí ni àbírúnmọlẹ̀ ẹ̀bọ̀ra láàpẹ̀lẹ̀ yìí ni àbí ọlọ́sùn eégún wo ni máa ń gbé ní èkó náà ẹ̀yọ̀ ẹ̀yọ̀ ṣé ẹ̀yọ̀ láàpẹ̀lẹ̀ yìí ni àbíwèrè tẹ́wàá ń sọ fáyé wípé súnfì dáa ẹ bí tí súnfì ti arákùnrin lọ bó ṣe wà ní ìsòun ti di wòlíì so irú bàbá oní sọ̀rọ̀tù sábìkì ìsọnu àwọn ò sì di wòlíì ni ò fi múra báyìí irú oníkùránì aládìsí wèrè kò tí di wòlíì ni ò tí ì jò múra báyìí àtẹ̀yìn yòókù náà àìtí ìdí wòlíì yín lẹ̀ fi múra báyìí ọgọ́ta ẹ bá ti di wòlíì wòlíì èké wòlíì ìsọnu wòlíì wèrè bẹ́ẹ̀ sì mọ múra káàkiri nì pẹ̀lú ògùn ọlọ́run sẹ́kiri bẹ́ẹ̀ sì máa múra káàkiri àbẹ́ẹ̀rí fọ́tò ṣé ò tìkà ní rèé o òun lẹ̀ ń wò yìí o òun náà ló tún sára káàkiri yìí o ẹ̀rí fọ́tò ṣé ò ní sẹ́kiri sáré sáré bàbá yín mọ̀ àbẹ́ẹ̀rí dá bàbá yín mọ̀ mọ́ ni bàbá yín ṣé ò tìjà ní òòrè sẹ́kiri òní òní yìí bó ṣe tò mọ́ra nìyẹn ń gbọ́tọ́ wá sílùú ìbàdàn o èrò wá pé èrò pé pitimu ọ̀rẹ́ o ọwá ní ìnira wo ló kó bá wa ṣé eléyìí sí a lè fẹ́ kírun ká gbélé láàyè kájọ kírun mọ́tíláṣí never and never never and never so tó bá ń béèrè pé ìnira wo làwọn bọ̀dá rẹ kó bá mi gbogbo yín pátápátá lẹ́kọ̀ọ́ nira bá mi ohun tí ẹ fi kó nira bá wa ni wípé ẹ ń pera yín ní mùsùlùmí ẹ má pera yín mùsùlùmí má oníṣúfì nìyí orúkọ ẹ̀sìn yín nìyẹn orúkọ ẹ̀sìn yín nìyẹn kí ẹ sì dá sáwíà yín sílẹ̀ ẹ dá sáwíà yín ẹ dálẹ̀ lọ́tọ̀ sọ àmọ́ kẹ́ ẹ máa pera yín ní mùsùlùmí. kẹ́ ẹ máa dáwẹ́rẹ̀ wò àwọn òní gbà o were mùsùlùmí ẹ̀yà wèrè àwọn òní gbà ń o so àwọn ọtúri bàtà rẹ kan god fans òun tún gbé ó gbé jésù síwájú ó gbé ṣé òtìdá ní ó gbé sáà ní àtọ̀ríkọ̀ àníyàtíyà sórí sẹ́sìn nìyẹn wọ́n sì pera wọn ní god god fans ẹ ti rí so ti rí báyìí sórí ṣé irú eléyìí wá kírun mọ́sálásí ẹni tó tún ń bọ jésù bó ṣe ń bọ ṣéwù ló tún ń bọ jésù ó súfínà sí ni àtọ̀ríkọ̀ nìyàtíyà nu. No àmà fáìdọ̀ nù ṣó rí báwọn ẹ lọ fọwọ́ mẹ́sìn yín làkún dínù kún wàlíyà dínù sọ ti gbọ́ làkún dínù kún wàlíyà dínù ẹ lọ fọwọ́ mọ́ ẹ lọ fọwọ́ mọ́ mú ẹ̀sìn yín ẹ̀rí kẹrí kẹrí báwọn ibi tẹ́sìn sún fi ibi tí ń pe ayé lọ nù o ibi tí ń parí lọ nù tọ ẹja tẹ̀wájú ẹja tẹ̀wájú báyìí kí ló tún kù tó fẹ́ sọ kí ló kù tó sọ náà. Báwo. pé ohun tó kàn báyìí ni pé ta tún fẹ́ sọ ò o. mo ti mú oṣù ẹnu rẹ. ok. tí mo fẹ́ lò kọ́ ni o ó ń dárúkọ ẹ̀ lòdì ní àpé àwọn àwọn olórí àwọn àwọn tíra àwọn ló ń dárúkọ àwọn ìgbà àti wà tó ti yà. wọ́n kà kó tó fi ṣe ìsìláàmù muhammed bin abdul wahab. ó tún dárúkọ tíra wàá bì náà jí ní ìjẹ́ lọ fún àkídà rẹ̀ wá tẹ̀kọ́ wá ń da gbogbo ó tún bì náà ti gbọ́ nǹkan tí oní kùránì aládìsíwìrì ẹ ti gbọ́ ohun tó sọ. tí ẹ bá ti jẹ́ Súfí kò lè mọ́ gọ̀ kò lè mọ́ tẹ́kí ni kò lè mọ́ gọ̀ torí pé agọ̀ ni Sufism tí ò bá wa jẹ́ agọ̀ ṣé súnà ò yẹ kó tú ọ tẹ bá náà jẹ́ onísúnà ṣé súnà ò tí ì tu ọ wà nìjẹ́ náà. àmọ́ torí àgọ̀ tó ń bẹnu ẹ̀jẹ̀ yín tó ń bẹnu omi ara yín tí àgọ̀ náà pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tó já sí wípé ẹ mọ irú béèrè tó yẹ kẹ́ ẹ máa béèrè ló fi ń sọ wípé kí n pe ṣèkáwù Eh, àtàwọn tó dákọ̀ òun pé kí n pè mọ́ ara mi ah! ṣùgbọ́n àwọn tí ń bẹ lórí rẹ oh my god yín bí làákàyè ọmọ rẹ sì ni àtẹ̀tẹ̀ ẹ̀gbọ́n rárá. ìwọ ọlọ́ọ̀bà mi wá ẹbí ni. ṣébí wọ́n fún ara rẹ ló gbà wípé ẹbí rẹ ni àwọn wèrè tá a display yẹn ṣébí wọ́n fún ara rẹ ló gbà bẹ́ẹ̀ èmi ni mo sọ fún ọ pé kó o pè wọ́n lọ́mọ ìyá rẹ ni òfinúfídọ̀ òfinúfídọ̀ ló fi bọ́ọ̀ta ló fi ní ọgbà pọ́mọ ìyá rẹ ni wọ́n ṣé mo sọ fún ọ pé. kó o pè lọmọ lọ́mọ ìyá rẹ ni ẹ ó pe wèrè lọ́mọ ìyá rẹ tán ọwọ́ ní kémi ó pe dìgbòlugi lọ́mọ ìyá tèmi ibo ni wọ́n ti máa ṣe bẹ́ẹ̀ àsóògùn tó báyìí àsóògùn tó báyìí ìwọ fínúfídọ̀ ó pe wèrè ó pè wọ́n ní ọmọ ìyá rẹ ìwọ àti baami rẹ ọwọ́ ní kéèyàn ó wá pe dìgbòlugi ṣé wọ́n sọ fún ọ pé dìgbòlugi ń bẹ́nu ràn mí ni nídìílé bàbá mi kò sí dìgbòlugi ń bẹ̀ nídìílé ìyá mi kò sí dìgbòlugi ń bẹ̀ nínú súnà nẹ́bì tí mo ṣe kò sí dìgbòlugi dìgbòlùjà nínú àlùsúnà. ìṣe stupidity stupidity ló jẹ́ from you to me láti sọ wípé kí n pe ṣèkáwù mọ́ra mi ṣẹ́bí mi ni ni. sọmọ bàbá mi ni sọmọ ìyá mi ni. ṣé ilé ayé ìkọlà wà tí ẹni tí kìí ṣe ọlọ́pàá tí ó sì pinnu lọ́lọ́pàá ní nàìjíríà lónìí ẹni tí kìí ṣe police officer yóò gbé aṣọ police officer wọ̀ ẹni tí kìí ṣe sọ́jà yóò gbé aṣọ sọ́jà wọ̀ sọ́rùn ẹni tí kìí ṣe immigration immigration officer yóò gbé aṣọ immigration wọ̀ ah nígbà tá a bá wá wádìí ohun tó pera rẹ̀ tábà wá wádìí ẹ̀ á wà á rí pé kò rí bẹ́ẹ̀ kò mọ́ ṣẹlẹ̀ nàìjíríà ni ṣé kò mọ́ ṣẹlẹ̀ káàkiri àgbáláyé ni ṣé ń pè ní impersonation impersonation ẹ́ ní nàìjíríà tá a wà yìí ṣé wọn ò ti ká ọkùnrin kan mú tó lọ gbégẹ́lì bàbá wọ̀ tó pèrè lẹ́lẹ́hàá ní nàìjíríà tá a wà yìí ṣé wọn ò ti gbá ọkùnrin mú tó pẹ́rẹ́ mùsùlùmí tí kìí ṣe mùsùlùmí àṣebá ẹlẹgọ̀tò nínú súfí èèyàn ń sọ pé àkídà àwọn o àkídà alùsùn náà ni o ṣé wọ́n sì ṣèwádìí ẹ̀ ṣé wọ́n sì ìntàbíù rẹ̀ kí ṣèkáwù tó pèrè ní alùsùn náà fàyè ṣé alùsùn náà ti wà nàìjíríà bífọ́ yìí ọjọ́ wo ni alùsùnà ló digun da ìlú rí ọjọ́ wo ni alùsùnà ni wọ́n ń lọ bọ́ọ̀bù mọ́sálásí rí so ṣèkà wà á dé ọba ní àkídà àwọn o àkídà sínú wal jamaa ni o tí a ṣe Muhammad abdulhabu làwọn ká o tí a ṣe fífún tẹ̀lé làwọn ká o ibo ni wọ́n kà ń bẹ̀ tó sọ wọ́n di Boko Haram ìwọ òṣèwádìí yìí ibo lẹ́ka kí ló kọ tíà náà kí ló kọ kí ló kọ tíà yẹn kí ni péjì nọ́mbà rẹ̀ wáyé tó fi wà sóòlò tó báyìí lẹ́tòrí ọlọ́run àfikún sákàgbádá sọ́run ó ti lóòjù àá ó ti lóòjù ṣùgbọ́n tẹ́lẹ̀ ká bá bọ́ ní ìṣúná wọn pé òun tó ń wọ̀ yìí o ó ní òun ni àbúrò president Muhammadu Buhari ọgbà bẹ́ẹ̀ náà ó ti gọ̀ jù àwé ó sì ṣàdédé gọ̀ ṣúfí ló gọ̀ ọ́ torí ojú rẹ ó smart ju gọ̀ọ̀gọ̀ lọ yes i'm telling you the fact i'm telling you the fact abẹ́rẹ́ àgbà mi nítorí ọlọ́run ṣèkáwù ó pèrè ẹ̀ ní àlùsùn náà ó ní tí a ibùnú tèmíyà làwọn kà ó ní tí a muhammadu abdulhab làwọn kà èwónu tí àwọn ni wọ́n kà èwónu tí àwọn ni wọ́n kà kí ni péjì tọrọ yẹn wà kìtàbù tàwíìdì ṣé bí ṣe tí a tàwíìdì ṣe bí tí àti ń kọ́ wa ní bá ṣe mọ ọlọ́ọ̀lọ́pàá ṣoṣo ni kí nìyẹn ní ṣe pẹ̀lú kámọ̀ pẹ̀lú ṣòfò kí nìyẹn ní ṣe pẹ̀lú kámọ̀ pa mùsùlùmí kámọ̀ pa kírísítẹ́nì kámọ̀ pa ẹlẹ́bọ kí nìyẹn ní ṣe pẹ̀lú kámọ̀ sọ iná sí mọ́tíláṣí tó bá jásí pé tí a tà ó ìdì ló kà ń tóòtọ́ so ohun tí ṣèkáwò pera rẹ̀ yẹn ìwọ ti gbà bẹ́ẹ̀ babalá ní sèkè ló jẹ́ fún ọ láti gbà bẹ́ẹ̀ ṣèkáwù tó ń wò yẹn tẹ̀kìfírì ni ọmọ ẹgbẹ́ jẹ̀mọ́ àtù tẹ̀kìfírì wàlìhíjìrọ̀ tí mo discuss ẹ̀ níjó ní ní ọmọ ẹgbẹ́ tẹ̀kìfírì ni wọ́n kìí sí àlùsúnà ọkùnrin yìí wọ́n kìí sí àlùsúnà wọ́n kìí sí àlùsúnà. wọn èsì àlùsúnà jẹ̀mọ́ àtúntẹ̀fíìr wọn lè fi jùrọ̀ oníṣìkáwù ọ̀wá ń sọ náà rẹ pé ńgbà tí wọ́n ti lè pe àwọn wèrè lọ́mọ ìyá rẹ kémi náà pe dìgbòlugi lọ́bàkan mi àwọn ẹ̀yà wèrè nù ràn wa tọ́ọ̀gì ò sí nù ràn wa dìgbòlugi ò sí nù ràn wa ẹ̀sìn tí mo sì ń ṣe ẹ̀sìn ìsìláàmù ẹ̀sìn àlàáfíà ni tó ti gbọ́ ẹ̀sìn àlàáfíà ni mo sì ti wà nínú ìsìláàmù mo ti wà nínú ìsìláàmù láti nẹ́ẹ̀tì sẹ́mi sí ni àkógun dàlúrí àkó èèyàn lẹ́yìn ká lọ dàbí kankan rúrí láyé báwo wá ní dìgbòlugi kan ṣe àpẹẹrẹ ní àlùsùn náà tó sì yá àgbà bẹ́ẹ̀ orí àwọn alùsúnà gidi ńlẹ̀ kó o pìrìsẹ́ǹtì wọn pé kí n pè wọn lọ́mọ ìyá mi o ò lè pìrìsẹ́ǹtì wọn orírú àwọn àáfàá wa ti ń bẹ lẹ́kọ̀ọ́ tí wọ́n jẹ́ alùsúnà táwọn náà máa ṣe prógráàmù o ò rírú àwọn yẹn ńlẹ̀ kọ́ wá ní kí n pè mọ́ra àwọn àfáà súnà tẹ́ ń bẹ ń bàdàn àwọn àfáà súnà tẹ́ ń bẹ lẹ́kọ̀ọ́ nílọrin ní Oǹdó lógùn stéètì orí gbogbo àwọn yẹn ńlẹ̀ kọ́ wá tó kọ́ pé àwọn yìí o ọyá pè ìyá rẹ o kọwa mọ tí màá sọ ó fi gbogbo àwọn ìyún lẹ̀ ọwá rìnrìn ìyà lọ sí Maiduguri àdébò wa orin ìyà lọ sí nọ́ọ̀tì ọwá lọ gbé ṣèkáwù sọ fún ọ pé òun ìyá ni ṣèkáwù sọ sọ fún ọ pé ọmọ ìyá mi lòun nínú ẹ̀sìn ni why there be why to be oh god in fact o disappoint ayé pẹ̀lú ìbéèrè tó béèrè yẹn o disappoint ayé ẹ̀yin tẹ́ ń wò náà ẹ̀yin náà wá pẹ̀lú ọ̀bọ̀jẹ̀kọ ẹ̀ lè pe làkàyè ọ̀gá yín wálé pé ẹnìkan kì í ṣe báyìí ta ló ti bọ́ yín lẹ́nu tí ìwà àti báàmì rẹ fi sọ pé àwọn wèrè wọ̀nyẹn o ọmọ ìyá yín ni ṣébi ni mo ní kẹ́ ẹ pè wọ́n mọ́ra yín ni ṣebí ẹ̀fínúfídọ̀ ẹ pè wọ́n lọ́mọ ìyá yín ṣé ìlẹ́ bàbá mi rẹ́ǹtì ọmọ ìyá tèmi wá ni má ṣe bẹ́ẹ̀ mọ́ o má ṣe bẹ́ẹ̀ mọ́ o ẹnìkan kì í ṣe bẹ́ẹ̀ o kò ti gbọ́ kí èpè yẹn ṣe first and last one fún ọ o ṣèkáwù kì í ṣe alùsùnà wàlìjàmáà tó pera rẹ̀ ó kílèmù ẹ̀ ni bí ẹni tí kì ṣe ọ́fíìsà ti máa ń pera ẹ̀ ní ọ́fíìsà tí ó sì máa fi yàn jẹun lọ. tó ti yọ ìwọ lọ bá ṣèkáwù jẹ ẹran ọtí nígbà tó ti mọ òun mọ jẹ ẹran ọtí lọ bá wọ àwọn ìbéèrè kan tí àtẹ ẹlẹ́ẹ̀ka tẹ́ fi di Boko Haram tí a Muhammadu Abdul sí péjì ẹ̀ fún mi kò ní kó sí

láì ṣègbèjú kankan ó sì gbà bẹ́ẹ̀ náà àbájọ tó o fi gbàgbàkúgbà láàyè nínú ẹ̀sìn rẹ tó fi sọ fi pẹ̀lẹ́ ń súnfí àmọ́ ìyá wèrè ohun tí ń jẹ mọ́ boko haram kò sínú life àwa alùsùnú à lọ ka tíra táwọn àfáà ṣe tí wọ́n pè ní àkídàtú ahàlì súnná àkídàtú ahàlì súnná wàlìjàmá ó rí wípé jẹ́jẹ́ lálùsúnà máa lọ alùsúnà wọn ṣe protest gan wọn kì í ṣe protest àìṣe protest lẹ́sẹ̀ ló ń pé àwa lọ jókòó sínú igbó àwa máa sọ̀kò bọ́ọ̀bù sínú ìlú ò lè bá alùsúnà kankan ò lè bá alùsúnà kankan nínú ìwà ìwà violence wọ̀nyẹn so ìyẹn pèrè lálùsúnà ó sì fi àgbà bẹ́ẹ̀ náà ọ̀wá ní ọ̀wá ní bí wọ́n ṣe fínú fídọ̀ fi àwọn wèrè tá a display yẹn àwọn ìyá yẹn tá a fi ayé yẹn bó o ṣe fínú fídọ̀ sọ pé ọmọ ìyá rẹ ni wọ́n tó tún ṣẹ́wà láì ọmọ ìyá ẹ ni wọ́n tó tún kọ orin pé ara yín ni ọwá ọwá taari agbọ̀sọ́dọ̀ tèmi ó taari agbọ̀sọ́dọ̀ tèmi. ẹ́ má bẹ́ẹ̀ o mo fún ọ má ni o mo fún ọ so oníkùránì ọlọ́ọ̀bá mi wọn ṣe o àti wọ́ àti bá mi rẹ ṣèkáwù kì í wa o ṣèkáwù àtàwọn jẹmọ́ rẹ̀ kìí ṣe ara hálù súnà wàlìjàmáà kìí ṣe ara wa mùsùlùmí tọ́tọ́rọ̀ ẹ̀rí dìgbòlùjà tọ́tọ́rọ̀ ẹ̀rí dìgbòlùgí tó ń gbébọn káàkiri tó ń pa ọmọdé tó ń pa gbàlagbà tó ń pa mùsùlùmí tó ń pa kìrìsìẹ́nì tó ń pa ọkùnrin tí ń kọbìnrin kìí ṣe ara wa hálù súnà wí hálù súnà we disclaim them. We disclaim. So let this disclaimer notice come to your hearing. Àtiwọ́ àti báàmì rẹ̀, àwa kì í ṣe violent people. We are peaceful people. Mo sì ti ń ṣe wáàsí kó tó jáde lékewu. Àsì kankan. di ọ̀daràn rí a sì kankan di ọ̀daràn rí inú ìlú làwa sì ń gbé látìgbà yìí a fìgbà kankan gbé nu gbórí so ìwọ ni ìwọ tó ọmọ ṣèkáwùrì ìwọ náà ni kó o lọ ṣèwádìí lọ́wọ́ rẹ̀ à ń wo ni ẹbí jọ ti wo ni ẹbí so àwa àti ṣèkáwù àjọ tan nínú ẹbí àtijọ́ tan nínú ẹ̀sìn a kì jọ ṣe alùsùnà jẹ̀mọ́ àtù àtẹ̀kfír wàlìhìjìrà ní ṣèkáwù àwa alùsùnà wàlìjẹ̀mọ́ òní àwa sòfin ṣèkáwù bá ń pèrè ní alùsùnà ó impersonate ara rẹ̀ ní o. ó impersonate ara rẹ̀ ni ìjọba nàìjíríà gan mọ̀ pé kì í ṣe alùsùnà ní ṣèkáwù tí wọ́n bá mọ̀ lọ́bi ìjọba léèrè ó sì jẹ́nu. ara wa ni onítúbí bọ́dù wa ni ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni. túbí túbí máa ṣe rẹ̀ ni túbí máa ṣe rẹ̀ ni. ó lè kó tẹ́sí bá a ó lè wọ́n tó jára jára. ìwọ wà ní ara wa ni èèyàn wa ní ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni. tó fi tó fi máa ṣe rẹ̀ ni tó fi máa ṣe rẹ̀ ni ó lè kó tẹ́sí bá àbọ̀rọ̀ ó lè wọ́n tó yára jàlá. ní ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni túbí túbí máa ṣe rẹ̀ ni túbí máa ṣe rẹ̀ ni ó lè kó tẹ̀síwájú ọ̀rọ̀ ó lè wọ́n tó yára èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùfì ni bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùfì ni bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùfì ni bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùfì ni bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni oníṣòfin bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni oníṣòfin bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni oníṣòfin bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà èèyàn wa ni èèyàn wa ni ara wa ni oníṣòfin bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà èèyàn wa ni èèyàn wa ni tó fi máa ṣe rẹ̀ yìí tó fi máa ṣe rẹ̀ yìí ó lè kó dẹ́gbà àbọ̀rọ̀ ó lè wọ́n tó yára jàlá. ọ̀sẹ̀ tó lè wọ́n tó lẹ́gbàá tó yára ó kọ̀ ọ̀sẹ̀ tó làbẹ́ tó púpọ̀. láti wọ́n ra ó lè lẹ́gbàá tó yára ó lè lẹ́gbàá tó yára ó kọ̀ ọ̀sẹ̀ ká. onídọ̀dọ̀ ẹ̀ onídọ̀dọ̀ ẹ̀ yóò fi lẹ́ra yóò máa ṣe eré ẹ̀ lọ. wọ́n á lè tó fi máa ṣe rẹ̀ yìí.

ara wa ni onísùfì ni bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùfì ni bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùfì ni bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni. Súfì Súfì máa ń bẹ̀rẹ̀ yìí Súfì máa ń bẹ̀rẹ̀ yìí. Ó lè kó tẹ́tù bá àbọ̀rùn ó lè wọ́n tó jálá jálá. ó lè gbé ẹgbẹ́ ní oṣù làbẹ́ tó púpọ̀. lọ́sùn ra ó lè onídọ̀dọ̀ ẹ̀ onídọ̀dọ̀ ẹ̀ yóò jẹ́ yóò máa ti èrè ẹ̀ lọ. ara wa ni onítúbí ni bọ́ọ̀lù wa ni ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onítúbí ni bọ́ọ̀lù wa ni ara wa ni èèyàn wa ni wàhálà èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùnfì ni bó ti wà yìí ara wa ni èèyàn wa ni wàhálà èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùnfì ni bó ti wà yìí ara wa ni èèyàn wa ni wàhálà èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùnfì ni bó ti wà yìí ara wa ni èèyàn wa ni wàhálà èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùnfì bó ti wà yìí ara wa ni èèyàn wa ni wàhálà èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùnfì ni bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni.

láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùfì ni bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùfì ni bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùfì ni bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni. Súfì Súfì máa ń ṣe rẹ̀ ni Súfì máa ń ṣe rẹ̀ ni.

ara wa ni onísùnfì bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùnfì bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùnfì bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùnfì bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùfì ni bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùfì ni bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùfì ni bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùfì ni bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni. ara wa ni onítúfì ni bó ti wà ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni. túfì túfì máa ń yìí máa ń yìí lè ara wa ni onísùnfì ni wọ́n ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà ńlá ara wa ni onísùnfì ni wọ́n ti wà yìí ara wa ni èèyàn wa ni. wọ́n ti wà yìí ara wa ni èèyàn èèyàn wa ni èèyàn wa ni. ara wa ni oníṣúfì ni bó yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ni ni wa ni èèyàn ni ìwà láàyè èèyàn wa ni insha allah a máa pàdé ní next episode pẹ̀lú allah mo allah subhanahu wa ta'ala kọ́mọ̀jẹ̀ kárí aburu aburú àpadà sí nínú ẹ̀sìn wa ẹni tí àpadà sí àìdá dé nínú ẹ̀sìn lẹni tí kò títí ó sunna muhammad sallallahu alayhi wa sallam àti sunna àwọn ẹni tí ó bá ti gba títò pẹ̀lú súnà tiwọn ó ti kan àpadà sí aburú